àtàwọn ìlú eléyìí ló jẹ́ ìlú alákọ̀ọ́kọ́ tí a yọ kó lè jẹ́ àsìkò yìí nínú pátánà lọ́dọ̀ ní pátánà ìyẹn ló fà á tí a fi gbé bọ́lọ̀ ọba lọ́dọ̀ ọba òkè àárẹ̀ ṣe wá àti àti àwọn àtàkùn àtàkùn àtàkùn ara ìyẹn òṣùwọ̀n tọ́lọ́ọ̀bá òkúpa àwọn èèyàn láti gbà yẹn ọlọ́ọ̀tún ọ̀rìn ọlọ́ láti gbà náà àmọ́ látara àánú rẹ̀ tó fẹ́ mú àwa ó sì wà kù. àdúrà tí a ọlọ́wọ́ náà ni pé ọlọ́ọ̀bá kí ó tẹ wà lórí dáadáa nítorí pé bàbá ní èèyàn tí ì kú dúpẹ́ lọ́nà fún ìlú àìkú yẹn kò kò nítumọ̀ gbàgbọ́ sí ìlú ìdíjùmọ̀ pé wọ́n á lé ọdún pẹ́ẹ́pẹ́ ọpẹ́ yìí kí lè nítumọ̀ àpàtì àyàfi tá a bá rí nǹkan orí méjì lára ẹni tó dúpẹ́ lọ́nà pé òun ti lẹ́yìn tí o bá ti di nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀mí ayé yẹn tí ẹ máa sọ pé òwe tí o dúpẹ́ ìlú ẹgbẹ́ pàlùlọ́pù àwùdá ìbá ti kú ìbá dá púpọ̀ nígbà tó ẹ bá padà kú náà ni kò tẹ́ tí ó kú sáyé. àwọn nǹkan tí ẹ gbọ́dọ̀ máa wọ́n mú sẹ́mi tí ó dúró ìsẹ̀mí yẹn ló dé tó mà àìsí kú yẹn ó mà dá púpọ̀ ìṣẹ́ lábọ̀ ìṣẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àìsí sọ̀rọ̀. àlejò ló sọ ọ́nà rẹ̀ ní kọ́yọ̀lù náà àǹtọ́lẹ̀ ẹ̀rù wà sọ́nà hàmàlì. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àìsí sọ̀rọ̀. àlejò ní ẹni tí ń lóore nínú àwọn èèyàn ẹni tí ń lóore nínú àwọn èèyàn. ànábì ò sọpẹ́ tí owó rẹ̀ bá pọ̀ ànábì ò sọpẹ́ kò sọpẹ́ tí owó rẹ̀ bá pọ̀ kò sọpẹ́ tí mọ́tò rẹ̀ pọ̀ kò sọpẹ́ tí ilé rẹ̀ pọ̀ kò sọpẹ́ tí ọmọ rẹ̀ pọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ wọ̀tẹ́lẹ̀ ó ní ọ̀yọ́ jẹ́ nàìjíríà ẹ̀rù ẹni tọ́lọ́ mọ́ sàánú àwọn ẹ̀tọ́lọ́ fẹ́ràn nínú wọn lọ́jọ́ pé ọlọ́run kẹ́lẹ̀ rẹ̀ tó kò tètè kú àlẹ́lẹ̀ wọ́n dákẹ́ sí ọ kí a máa dúró wà á sì nà á nà èyí ó fi jẹ́ pé èdè rere nígbà tó ìtẹ̀líyàn táǹtẹ̀lé táà bá tẹ̀lé lórí tẹ́ dáadáa kò sí orí òtẹ̀lẹ̀ kò sí orí òtẹ̀lẹ̀ ìtọ́jú pé tẹ́ dáadáa orí kẹ́ ẹ̀ẹ́sẹ̀ ti ọmọ kẹ́ ẹ̀ẹ́sẹ̀ ti tọ́lọ́ kẹ́ ẹ̀ẹ́sẹ̀ ti tàbí ọmọ náà àwọn kan bẹ́ẹ̀ kìtà máa bẹ́ẹ̀ àmú wà náà kí lọ́lọ́ bá láti tó ní á ó gbọ́dọ̀ wá lókè ayé wa àìsí ìfúwa àńtẹ láti ọlọ́run tó ní àṣẹ àńtẹ ẹlẹ́ẹ̀kejì nǹkan tó wà pọ̀ pápá àkọlù pé agbọ́lẹ̀ àfihàn eléyìí ni ìṣẹ́fẹ́ wa yóò fi lè tùmọ̀ làwọn fi fara lọ́dọ̀ ọlọ́run pé ìkójọpọ̀ wa ní àyè láti máa bá wa sọ̀rọ̀ ọlọ́run bá ní àfi ọlọ́run bá ọba ìjọ ọlá wọn tó fún wa ní ọjà láti mọ ìdòkú báyìí àgbóyè tá a bá wà lọ ọlọ́run pàtó yé wa ọlọ́ tọ́nà bá yọ yé wa lílo rẹ̀ mọ́tà àti rọrùn ẹni kọ̀ọ̀kan wa wípé ọ̀pọ̀ ìkéyà máa lu ọ̀rọ̀ ọlọ́run orí nǹkan lọ́dọ̀ kéyà gbọ́ wà ní orí àmọ́kè tó máa gbọ́ wà sí orí ohun èsì ìpé tó orí ohun èsì ìpé tán olùgbà tí èèyàn bá rí pé lọ wà sí àìlówó àti ìwà láwùjọ yìí òun làwùjọ wà nípa jẹ́ tó báyìí àwọn tó wà sí àwọn tó gbọ́ wà sí àmọ́ èèyàn gbọ́ wà sí kò sí nílò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ tó wà sí àwọn èèyàn kọ́ àwọn tó ṣe wà sí táwọn èèyàn tó bá wọn èèyàn ànẹ́bí mẹ́rin ti lọ́wọ́ bí ìkọ́ ìrọ̀ nípa fún òun fi dí ẹ̀sán dáadáa náà dáadáa tàbí ìyámà tọ́rọ̀ bá fi òun náà ọlọ́run sì ti kẹ́sì òye àti ọlọ́run ọ̀tọ̀ ní kájú ká wọn tọ́rọ̀ rẹ àgbóyè ló kà fún ọlọ́run wọn fún alágbóyè rẹ lọ́sàdé ká lọ́sàdé kẹ́yẹ lálẹ́ àyà ìgbà. òdèrè ìwádìí ló à ń dúpẹ́ lọ́wọ́ pé àtúntò wà ní padà tó bá gbogbo ọlọ́run bá bẹ́ẹ̀ alẹ́nàbá lọ bá ń pa tó ṣe tó mú. ìgbà tí wọ́n jẹ́ ìyókù àkọ́kọ́ fún wa nínú mọ́sálásí ìgbà yìí lẹ́yìn ìgbà tí àti ti mọ́sálásí ká ti àwọn prógámù nítorí àìsàn kòrónà yẹn ló fà sí àìsàn náà èyí tá mùnàfàì kó tẹ̀lé nípa àǹfà lágbàáyé wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. àmì yìí tá a fẹ́ pàṣẹ ìtura tí ń bẹ tá a fẹ́ mú tí ó máa jẹ́ àdúró àǹfààní ẹ̀kọ́ táwa ló ń gbèdé léèrè. ní gbogbo àwọn ọ̀sẹ̀ tó ti ń ọlọ́run fẹ́ ká mú ẹ̀kọ́ mbẹ̀. àwọn ọ̀sẹ̀ tó ti ń ọlọ́pẹ́ káwọn mẹ́kọ̀ọ́ mẹ́ àwọn tá a jẹ́ mùsùlùmí èyí ká mẹ́kọ̀ọ́ nínú corona virus yìí ẹ̀kọ́ táwa fún alẹ́gbẹ́ sọ́nà méjì ẹ̀kọ́ àkọ́ àkọ́kọ́ ó ní ẹ̀kọ́ táyé káàdì ìlòsẹ̀ ní ayé wa ó yẹ kí yẹn nínú corona virus ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀kọ́ tàbí kìyàmọ̀ èyí tó jáde pé táa bá pẹ́kọ̀ọ́ yẹn yóò jẹ́ kí mọ́ni wa ó lékún tí mọ́ni wa bá ti lékún yóò jẹ́ kí tẹ̀lé tọ́mọ́ ọba wa lékún àbúrá ìjẹ lọ́wọ́ ẹ̀kọ́ yẹn náà fẹ́ bí kòná virus yìí sábàtì ẹ̀kọ́ ayé ń bẹ́ fẹ́ sábẹ́ mú bẹ́ Islam kìí ṣe ẹ̀sìn tó jáde pé ọ̀rọ̀ ẹ̀rọ nìkan ní tí ó yà wà fún mi bẹ́ẹ̀ ti sáyé yìí. òkan dáhùn ọmọ ní ọ̀pọ̀tẹ́lì ìfìmọ̀ àdáàbà wọ́n dáwọ̀ ààbò olùwàní wọ́n dáńtà lọ sí ọmọ ní ẹ̀yìn jẹ́ ẹgbẹ́ mùsùlùmí ẹ̀yìn náà nípìn láyé ẹni ẹ̀kọ́ láti tẹ́tàwọn èèyàn ti láyé ẹ̀yìn náà nípìn ẹni ti pé kẹ́yìn náà wá owó kẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ jọ kèése ìwọ̀ kí ìyókù ọ̀rọ̀ jọ kódà kèése ìwọ̀ kí ọ̀rọ̀ pọ̀ kèése ìwọ̀ pèmùsùlá ló máa ó gbá pọ̀ kèése ìwọ̀ fún ọlọ́run ọ̀fún wa èyí tí náà àwọn ọ̀nà táwọn fi

bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ló dàmọ́ sí láyé àwọn tó lọ́kọ̀ wá sí ọ kí o bá ta jẹ́ òṣèré wọ́n ti tẹ̀lé bí máa ta pọ̀ nǹkan ọ̀dà ọ̀dà gbogbo nǹkan máa mọ láyé ipò la mú ọ ní owó la mú ọ ní ìmọ̀ la mú ọ ní olúwa ní wọ́n fi nǹkan yẹn wá lè kí a mọ̀ á bẹ́ẹ̀ yẹn wọ́n fi lẹ́nu kàn mí àwọn ọ̀gbẹ́ àwọn tá a ní àtàwọn tètè ìyàwó tó bẹ láàrin wa mi ká kó ọmọ ayé yọ.

òun ló jẹ́ pé tábà ní àǹfààní ọ̀rọ̀ ayé àǹfààní ayé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kùnrin àpẹẹrẹ kò sí lọ́tọ́ gbogbo bẹ́ẹ̀ kátàrà abẹ́rẹ́ ló kọ́ náà tí ọlọ́run bá gba aláì a lè mú láti kàlàyé díẹ̀ nínú àwọn àǹfààní ayé tí a lè tó tó wúlò fún alẹ́kẹ̀kẹ́ ayé wa tó bá lè tó yìí ní yàtọ̀ na náà bá yọ tí ó fi kálukú mọ́lẹ̀ yìí ọlọ́run fẹ́ ọlọ́run ti wọ́n lù ní ọlọ́run fẹ́ ká mú kankan bẹ́ẹ̀ inú àwọn tó fẹ́ ká mú òun ní màrífàtú kójú ọdún là agbára kálọ̀ náà. قال الله قادر على كل شيء أو قادر على ما يشاء ọlọ́run ọba tó wá tààlà ó lágbára lẹ́nu gbogbo nǹkan àbí yorùbá nígbà pọ̀ tẹ́lẹ̀ àbí tí yorùbá tó nú ẹ̀mí àdáadáa tẹ́lẹ̀ káàtó kò sí nǹkan tọ́lọ́ ọba òlágbára lẹ́nu láti kò sí tọ́lọ́ ọba òlẹ́jẹ bọ́lá ní òun fẹ́ pa ayé lẹ́ẹ̀kan náà pẹ̀lú gbónúwé ọ̀kan ọ̀la ìkòrónà yára pé ó pọ́sùlù kan gbogbo àwọn tó ní alágbára ayé pé ìwàhálà ṣe wá ẹgbẹ́ àwọn sábà wọn ọlọ́run fi agbára rẹ̀ àwọn kankan ní kòrónà kò sí ìlú tí ó mi kò ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́run ẹ̀dá tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kéré jù náà ẹ̀dá tọ́lọ̀ tọ́lọ̀ máa dá tọ́lọ̀ tọ́lọ̀ máa wọ́n fẹ́ báyọ̀ bíà wọ̀lá ọlọ́run tó máa lùkọ́ ẹ̀jẹ̀ nípa ọmọ yorùbá àwọn tó ń di owó èlé wọ́n ń lọ sẹ́kọ̀ọ́ àlù ọlọ́run ní ẹ̀yìn tí ẹ̀yìn jẹ owó èlé ẹ̀yìn alájẹ tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ sẹ́kù tẹ́ bá pọ̀ tẹ́lẹ̀ ní jáwọ́ ní owó ìlú ẹ̀jẹ̀ ọlọ́run pàṣẹdánù ní ṣàjẹ́ ní ẹ̀dá ìwà ọ̀sùn ọlọ́run ẹgbẹ́ fẹ́ẹ̀lì fún ogun wọ́ látọ̀dọ̀ náà àtọ̀dọ̀ jíjẹ rẹ̀ wọ́ ọlọ́run ti di àwọ̀ ẹgbóyá àgbẹ̀rẹ̀gùn bọ́ọ̀lù bá nínú àwọn ẹ̀dá tó dá nítorí bẹ́ẹ̀ kéré jù láyé wọ́lá bí gbóná lè rí wọn ọlọ́run tó fúyẹ́ fún wa ní o ó lè ti báyé jẹ́ pátá tí ó ti sọ ọgbà yìí ti láìpọ̀ wa ni wọ́n ní kòkòrò ní kòrónà yìí wọ́n ní kòkòrò lásán ni kòkòrò kéde kẹ́kẹ́ kan ló kéré sí ẹ̀ àtọ́dún ní àpọ́nlé ni kòkòrò ní wọ́n ní kòkòrò náà kéré ó kéré jọmọ náà gún lọ ojú lásán déèlì kòkòrò lásán lásán olúwọ́ fi ní ayé báyìí tó lè kéré tó èdè láyọ̀ bá kòkòrò yẹn kéré bí àwọn èdè èdè ń kó òun máa ń kọ́ máa lójúkọ́ àtọ́nà bá lóun lágbára láti ìdìkọ́ báyìí ẹ̀dá pẹ́jà dáwọ́ jẹ̀ mọ́ ó sókè pípa ayé ụlọ kò sí àwọn tẹ́lú àwọn tẹ́lú bá lágbára rẹ ni wọ́n ẹ̀rú àwọn náà sáà amẹ́ríkà ẹ̀rú bá wọn ọlọ́run kó fi kòrónà yìí kó fi gbogbo ayé lọ́dún ọmọ gbàgbọ́ wa ti máa ti fi ara rẹ̀ lábẹ́ráyè ti àwọn tí ọlọ́run bá fún sí nǹkan tí ò lágbára láti ṣe àti tí ò bá wù ṣe ló kò wú ni kéré kò ṣiṣẹ́ kò sí tòlé lọ́wọ́ eléyìí ti àkọ́kọ́ lágbára mímu ọlọ́run bá tẹ́lẹ̀ mímu ọlọ́run bá yìí bá a bá ti mọ ọlọ́run bá sí ní ọkọ̀ ní ìmọ̀ lágbọ́yẹ̀ lọ́nà wa òun náà ní mọ̀ túmọ̀ ìpayà sáà ní sọ́lọ̀ ìkọ́wọ́ bá ti sọ pé òun lágbára lẹ́yìn gbogbo nǹkan ẹ̀dàpọ̀ ẹ̀yìn lápapọ̀ yá òǹkọ́ ní lóòótọ́ òsì tí gbọ́dọ̀ wà láti ṣe gbólóhùn ẹ̀yọ̀ kan olùpàyé rẹ̀ eléyìí ti ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdúró àlùmọ̀tàfẹ́ nínú àwọn ẹ̀kọ́ òun náà ni nínú àwọn ìtẹ̀lẹ̀ àlùkìyàmà nínú àwọn nǹkan tó wọn bá ní oṣù tẹ̀lẹ̀ àlùkìyàmà ní à ó lè lúwẹ̀ ló tọ́ òun pé àlùkìyàmà wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́nà ti wàhálà rẹ̀ tó tó gbé ẹ̀kọ́ àjọ bí wọ́n náà ó ti pọ̀ lálùkìyàmà ọlọ́wọ́n ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tẹ́tẹ́lẹ̀ wàhálà ń bẹ ní àlùkìyàmà wọ́n ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ronú ti pé inú wa fi mú ìjọba ìbá fi ṣẹlẹ̀ nǹkan yóò rọrùn mú ọlọ́wọ́n á fi àpẹẹrẹ rẹ̀ díẹ̀ tó fi hàn láyé ọlọ́run níbi náà wọ́n ti tẹ̀lé àlùkìyàmà oyún tí máa bẹ́ẹ̀ nù àbóyún tí wàhálà ìkà oyún wọn ti bọ́lẹ̀ kọ́dà kó so yọ kan tó wà lẹ̀ wọ́n ti wá lábá mú yẹn ní tuntun ọmọ òjọ ó lè léwu tí o mú lọ nínú àwọn nǹkan tó yìí ariwo ẹwọ́n tó tẹ̀lé ìlú ibi bá tẹ̀lé kẹtù ilé ẹ̀fẹ́ ibi bá ti tẹ̀lé ibẹ̀ yẹ kò rọrùn wọn kò dẹrùn wọn ọlọ́run ní ojú àlìkìyàmà ọlọ́run ní ojú àlìkìyàmà ni jẹ́wọ́n mọ iye tí ó tó ọjọ́ àlìkìyàmà ni alọ́run yẹ fẹ́ mú ọmọ èyí ó sì máa sá fún ọmọ ìyá rẹ̀ tí wọ́n di ọjọ́ ọmọ ìyá wọn bàbá yóò sì rí yóò sì mọ̀ yóò ọmọ èyí wà bí ọjọ́ ìpìyà náà ọmọ èèyàn yóò rí ya rẹ̀ àti bàbá rẹ̀ ó sì wọ́n tọ́ ìbá ti wà báyìí. ọlọ́run ojú àríkìyàmà ọmọ èyí ó rí sọ ẹ̀bà ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ó sì sàmù ọkọ̀ àtìyàwó sàmúra wọn àwọn tó ń bẹ́ẹ̀ wọ́n sàmù bá rí àwọn àwọn olè jẹun àwọn méjì ó sàmù wọn. ọjọ́ ìdíyàmà ọjọ́ òbí àkọ́ máa ọmọ àti bàbá wọn kà fúnra wọn. níbẹ̀ yẹn mo kẹ́kẹ́ mọ́ àǹfààní kan bẹ́ẹ̀. tí ìjọba yóò fẹ́ láti yára pé àmọ́ ká fúnra wa àwọn tá a kàkà lẹ́yìn àwọn tí wọ́n lè gbára wọn lẹ́yìn kọ́ ọ̀rọ̀ ọmọ òdàbọ̀ ládùúgbò. bí ìjọba tẹ̀lé ní sinapò sí eré ṣe ìlú àbá tẹ̀ ládùúgbò yìí gbogbo àlẹ́ ká tí ó tí ó pé wà látẹ̀lé bò tí ká tí ó tí ó wá ojú ara lọ àwọn tí kí ni bá tẹ̀lẹ̀ sí tí tó ti tẹ̀lẹ̀ gẹ́gẹ́ tí òbí ó kàn wọ́n jọ àwọn yòókù lọ bí wàhálà bá kẹ̀yàn láyé àwọn tí wàhálà àwọn tí wọ́n fi wàhálà jù láyé onílé àwọn tá a rò pé kó ara bá tẹ̀lẹ̀ wọ́n lè ràn wá lọ́wọ́ láyé òun àwọn ọ̀sọ́lọ́ kákalẹ̀ wọn ayé ẹlòmíì nítorí bí ọmọ rẹ̀ ń bẹ ó sì lọ jíjú owó tó kó bẹ́ẹ̀ lọ́wọ́ ìlànà ìmọ̀lé ìrònú pé ọmọ rẹ̀ ń bẹ láti mọ́lé ó sì sàárẹ̀ ó sì máa ó sì máa ó sì lọ ẹ̀rẹ́ yóò fẹ́ fayé ariwo àwọn ọmọ mi ó àwọn ọmọ mi ó àwọn ọmọ mi ó ní ọmọ fayé àwọn tó wọn bá kà yìí ọlọ́wọ́ ní gbogbo àwọn ìlú àdìgbò àdìgbò àmà kò ń takora wọn. làwọn lọ pé ẹni tó bá jẹ́ pé tó bá di àdìgbò àmà á takora wa á nílé gba wálẹ̀. tó bá jẹ́ pé ọmọ bá pa á láti láti tẹ̀ kẹta láyé tí wọ́n ní wá ní àgbọ̀dọ̀ ṣe jẹ̀mọ́ ọ̀wọ́ ọ̀dá ló. ọlọ́run ọ̀sìn kan pé bàbá ń tẹ́ ìkẹ́kí owó bí àdìyọ́ àdébìnrin kan ti sẹ́sán pé bàbá ń tẹ́ ìkẹ́kí owó bí àdìyọ́ nǹkan yẹn gẹ́gẹ́ tó máa ń kéèyàn ṣe olùdí bàbá ti lórí àyẹ̀ ẹnì kan náà ta kàkalẹ̀ yìí ó wà lọ́gbọ̀rọ̀ sí. jẹ̀mọ́ pẹ̀lú tọ́mọ̀ bàbá gbọ́nà kọ́ àlè yìí ṣé ẹ̀ kájà lọ ṣe kájá lórí fẹ́rẹ̀ láyé wọ̀láì kò kájá ló ibi tọ́pọ̀ lọ́pọ̀ sí láyé sínú òun tó jẹ́ pé àwọn sọ̀hábà ìtàn ìtẹ̀lé ayé wọn kéré à ń kọ́ ìtàn lásán ó yẹ ká máa jẹ́ kí máa ní wa máa lé fún táwọn káàtàn àwọn ẹ̀lẹ́gbàájú ìtàwọn tàbí àjẹ́bí ìtàwọn àjẹ́bí ọlọ́run wọ́n nínú àwọn tàbí àjẹ́bí ọ̀hún paratilọ́ àwọn aramaka bàtà náà fi gbé ìsìlámù dé àti kíkà ayé ìsìlámù fáwọn èèyàn àwọn ẹ̀tọ́ ọgbà ìgbàtà tí wọ́n gbà àwọn tí wọ́n jẹ́ òbí òbí àwọn tí wọ́n gba ìsìlámù wọn sábì wọ́n bá jù gbogbo fáwọn ọmọ irọ́ ẹ̀ nílọ ẹ̀ ní sí ẹ̀ sí nínú wọn ni sáàdù fún àbí wà kọ́ sáàdù ibnu àbí wà kọ́ nínú wọn lọ́wọ́ wọ́n ní káàbì yìí ó fẹ́ràn ìyá rẹ̀ pọ̀ ìyá rẹ̀ náà ti fẹ́ràn rẹ̀ abájú ìyá rẹ̀ wọ́n fẹ́ràn wọn wọ́n ní káàbì fẹ́ràn rẹ̀ púpọ̀ ìyá rẹ̀ ti fẹ́ràn rẹ̀. ìfẹ́ tí ìyá wa ní sí káàbì yìí kò fẹ́ kó tẹ̀lé tànàbì ó wá fẹ́ sọ káàbì tó fẹ́ kọ́ lẹ́nu ìkọ́lẹ́nu láti pòtù wọn náà lásìkò tí wọ́n tí ó jẹ́ náà pé kan ní à ọmọ ìlú pa ìyá rẹ̀ ó ní sọ tí wọ́n sẹ́nu tí ó bá fẹ́ kàtẹ́ bílẹ̀ ìyá sáré wájú ó ti sáré òmùlẹ̀ ìyá ìjẹun yóò ní ilé ìjẹun ó ti gbọ́ tí sáré bá ní òṣèlú lánàá nìyẹn ó fọlọ́n fẹ́ wa ẹ̀rọ ìta máa di ọ̀rẹ́ wò kí ẹ̀rí àwa tí ọ̀rọ̀ yìí ò lè yé dáadáa sáfẹ́ àwa tá à ń pẹ́ ká jẹ́ mùsùlùmí a lè máa rò pé wáyé pé àwa náà ń kó tó wọ̀nyí ìyá kò rán ìbá àti tẹ̀sí láàmù tẹ́lẹ̀ sáàbù yìí ìyá rẹ̀ ìsìlámù àwọn ìṣẹ́ ń bẹ tí ọlọ́run bá ní náà ló ṣe tí àlẹ́bí ní náà ló ṣe á máa lo owó àwọn ẹ̀rí báyìí pàtàkì ọlọ́run àgbò tá a wà yìí táwọn ẹgbẹ́ ṣe súnà tí wọ́n ń bí àwọn èèyàn lọ́wọ́ tó wọ́n ṣe súnà tí wọ́n ń gbà lọ́mọdé bá àbáyé ní ọ̀fẹ́ ṣe súnà wọ́n lè tọ́lẹ̀ súnà súnà tàbí ẹgbẹ́ ẹni ìgbẹ́ tàbí lórí Muhammad irú àwọn tó wá ti gẹ́ta wọn sàábí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sáàkì náà ní nínú àwọn abúláàbí àwọn ẹgbẹ́ tẹ̀lá lórí sí abúláàbí owó ọdẹ wọ́n ti kọ́ mẹ́tẹ̀lá lórí àwọn abúláàbí kí ló báwọn yẹn jà sí wọ́n fẹ́ tẹ̀lé ànábì kí ni ìyá sáájú bá sáájú jà sí jẹ̀mọ́ ó fẹ́ tẹ̀lé ànábì kí ni wọ́n náà bá ọmọ rẹ̀ jà sí lónìí kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe sún ànábì wọ́n jẹ́ lómi ìdílé wọn àtàkùnlé àbúlé lọ ìdílé ìdílé tí àwọn òṣèlú ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ lónìí ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ pé nílọrin mo fẹ́ mo fẹ́ kó ìmọ̀ ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yọ̀wọ̀ fẹ́ màá bí ó kí tí ìlú kan tẹ̀lé lọ ní wà ká gbọ́ pé àwọn kan ń bẹ ní ìlú kan wọ́n bẹ ní pàtìkì kan tó tún náà lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá bá wọn ọ̀gbà ó yẹ káwọn afá lọ inú dẹ́lígéètì lọ ní pé ẹlọ́ba ẹlọ sílò ẹlọ sílò wọ́n wọ́n fẹ́ gbé jágun bẹ́ẹ̀ ìlóòrùn yìí gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́wọ̀n ayé tó bẹ́ẹ̀ lo ìjáàbù ó ti dìde kò lè lo ìjáàbù ìjáàbù náà bẹ́ẹ̀ ló bá kò ló fẹ́ lùsùn láwọn lẹ́ba ó ló fẹ́ lékún lẹ́sìn ẹ̀sìn sáwọn náà bí mú wá pọ̀ ìrun àwẹ̀ zàká hajj ó ní kẹ́kọ̀ọ́ káfí dáadáa táwọn òbí ẹni àlékún ẹ̀sìn ni káfí dáadáa sáládùúgbò àrùn tẹ́sìn mọ́ wá ni káṣe dáadáa táwọn dábà àwọn ẹran léèrè ẹ́ ara ní ìlànà wa ni kóbì ni ó lo ìjẹ̀lì báàbù ara ní ìlànà wa ni ẹnìkan ló fẹ́ sinú ìlànà wa wọ́n ti jẹun nígbò léde sí i. láàyè láàyè ìdàgbà mọ́tò kátó lọ bọ̀ àwọn mọ̀lẹ́bí sáájú bàbá àti ìyá sáájú ní ọlọ́ sáájú lọ òun ó sọ sáájú lẹ́nu ó kù wá jẹun mú olóhùn òní ti ẹ̀wọ̀n ní oṣù fún ìpàdé lẹ̀ òun ó sọ sáàlù lẹ́nu ìyá àwọn àjẹwò tẹ̀lé ìbá ti jẹun tí òun máa ń lọ́jọ́ mẹ́ta tẹ̀lé òní máa ń gbé òní ń gbé ìyá ìyá ń tukú fún àwọn ọ̀sán sáàlù ìyá rẹ̀ ń bó sáàlù náà lọ ó ní ìyá mi ìyá ní sáàdùn ìyá ẹ̀jẹ̀ o ẹ̀sìn mú o ẹ̀mọ́ para yín o ó ní mo fi ọlọ́run múra tó ẹ̀mí ẹ̀mí tí ń bẹ láwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ ọmọ ẹ̀ tí ò lẹ́tọ́ra kájú ọdún ẹ̀jẹ̀ ni kọ́wọ́ wa fún wa ní àǹfààní rí ẹ̀mí òní tí máa ń jáde lára báyìí kẹ́mi ẹ̀ máa ń jáde báyìí á mọ̀ rí tí wọ́n máa rí ẹ̀mí kó máa jáde báyìí tí máa kà one two three four kó lè lè dín náà bí ti lásán wọ́n máa jáde báyìí èyí ní kó máa jáde o èyí ní kó lè láàmú ilẹ̀ ìyá. ẹ ìyá ní inú àwọn mi ìyá yà ó yà tẹ́fẹ́ o ẹ bá mú oúnjẹ ẹ bá mú mi sáà mú bísáàbù ìgbóhùn sáàbù òun ní káàdà máa ṣe yìí nínú ọjọ́ ẹni kábàlẹ́sì kankan ní òfin ọlọ́run tó pa láti rẹ̀ abáńdẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ kẹ́lẹ̀ kálẹ̀ kọ̀ ọ̀lẹ́ òṣìṣẹ́ ìfẹ́ sí kí ló fà ẹni ìyẹn ò lè rọ ọmọ láti kìí àmà àti yóò sá fún ọ yóò mọ ìyá pé mùn máa mùn àti ìwà omi ìwà àti ìwà tó ti bá ti wà bá ní wọ́n ni alájẹ́ ẹ̀rọ ọmọ yìí lápẹ́sílé mú pálí jábọ̀ sí ìlú ní ẹ̀jọ̀mọ́ èyí tí ọmọ àwọn ẹ̀kọ́ ojú ojú kiri bẹ́ẹ̀ tó bá jọ mọ́ ìmọ̀jà ìrìn lóhùn ẹ padà pé ẹ padà tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìjà láyé àbí ọ̀fẹ́ wá bí ìrìn ẹ padà lọ sọ̀tọ̀ láì fi àmà àní ẹ̀rùn bẹ́ẹ̀ ṣe ni wọn náà bẹ́ẹ̀ lu ìjáàbù alájùwà ti sọ fún méjì ẹ̀kẹ́ pẹ̀lú tọ́jú báyìí wọn yìí níbi ọ̀rọ̀ tọ́rọ lọ sí kó tọ́jú báyìí wọn. jọ̀mọ́ kí wọ́n á ní ojú ọ̀rọ̀ àwọn pẹ̀lú kòrónà àbí pé náà ìtẹ̀lé òtẹ̀lé lọ. Tí a bá rẹ̀ nìkan lọ bá mi nìkan wọ́n jọ wà papọ̀ wọ́n jọ yẹ sọ wọ́n jọ sọ pọ̀ wọ́n jọ ṣe pọ̀ inú fúláṣí kan lẹ́jọ́ ń gbé ẹjọ́ làbọ̀ kan náà wọ́n á tẹ́ sí gbogbo yín pátápátá bàtà tẹ́ sí gbogbo yín àyà tẹ̀yìn gbọ́dà yìí òun ní kò lóhùn tẹ́lẹ̀ bí àgbàmù láti ti wà lẹ́gbẹ̀ẹ́ kàmọ́lì kan ní ẹ̀ẹ̀kan náà méjì ní kò lóhùn kílẹ̀ pé ìkaná méjì kálífà fi bàbá rí ọmọ rẹ̀ wọ́n lọ máa ní kílẹ̀ pé kọ́ tẹ̀lẹ̀ náà yóò kọ́ fi sáyẹ̀sì náà ayé nù ayé nù lára àwọn tó tẹ̀lẹ̀ nígbà tó lóye ẹgbẹ́ àwọn ọmọ kó tẹ̀ sí ẹgbẹ́ káàkiri àwọn ọmọ ẹgbẹ́ ọmọ yìí ẹ̀kọ́ yìí àti tó yóò ní ìgbà tó jẹ́ àwọn apó ìdáwọlé sí àwọn ọmọ náà bẹ́ẹ̀ àwọn bí àwọn fámìlì tí a rí sí òun nínú wọn tó ń tẹ́sí wọn tó wá bí mẹ́rin kan nínú wọn wọ́n ti kó báyìí ní mo dá sọ kájú ra fún mi wọ́n ló mú wọn kéré kan ọmọ wọn fẹ́ wọn ni wọ́n mẹ́rin lọ báwọn fi ẹjẹ́ mo lọ rè mo lé mo tún òlé kẹ̀lé ó sẹ́kùn mi lọ ìyẹn ẹja ìyá lọ sí ọlọ́run kọ́lẹ̀ wọ́n ti wọ́n ní ẹgbẹ́ ó sì mo lé kẹ̀lé lọ. wọ́n lórí àbá kan wọ́n á tẹ́ ìjàmbá wọ́n lórí kòrò àbátọ̀ bí wọ́n lọ yìí ẹ̀yọ́ mọ́ ẹ̀wà ń tó jì ní ọmọ tó jì yẹn ní ọlọ́wọ́ sí ọlọ́wọ́ sí ìwọ̀ òye tó jì yẹn yóò bá ìtàkùn sí ìlú kálukú sí ilé ẹ̀mú ẹ̀rọ ló sọ́kù làǹdà alukuhan òun ni ọlọ́run bá àwọn sọ̀rọ̀ ẹ̀rọ pẹ̀lú àwọn oṣù mẹ́lẹ̀ bọ́ọ̀ bá rí bọ́ọ̀ làǹdà ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan nílé ẹ̀rọ tí ọlọ́run ń bá bọ̀ ọ̀rọ̀ jẹ̀lìbáàbù kó fi lórí jẹ̀lìbáàbù òun ni ọlọ́run pápọ̀ kẹ́lẹ́ máa tó dì máa ọ̀nà yìí ẹni kankan ní òfin ọlọ́run kápẹ́ òfin ni tí è ṣe ìmọ̀ràn òfin ni tọ́mọ́jọ́ ṣe tápọ̀lọ́lọ́ wọ́n kọ́ ọkọ̀ ọ̀gọ̀rọ̀ ṣe èyí ti gbìyànjú bẹ́ẹ̀ Ah, tòbí àbá mi ni mo ti jú wọn kí èmi ti tọ́wọ́ lẹ́sẹ̀ yìí tòbí mo tọ́wọ́ mi ni mo ti jú wọn mi ò ní tọ́wọ́ bá ti kò sí ìgbà láyé rẹ̀. òun ló jẹ́ pé àwọn àyà tó ń bẹ́ẹ̀ náà ọ̀sán àti ẹ̀ka máa ń gbọ́ ní dáadáa tọ́wọ́ máa ń sọ nípa àṣẹ ẹ̀tẹ̀lé àṣẹ tálọ́mí tẹ̀lé tẹ̀lé ẹ̀tẹ̀ lábẹ́rẹ́ tálọ́mí tẹ̀lé wọ́n láì tàbí ìgbẹ́ mi tẹ̀lé wọ́n àti ọlọ́ọ̀há wọ́n àti ọlọ́ọ̀há yí àjọ tẹ̀lé náà náà ọlọ́run fẹ́ jẹ́ tí ó rẹ́rìn lọ́wọ́ sọ́kùnrin ọ̀pọ̀ ọlọ́run yá rẹ̀ nínú alọ́run ìtẹ́jìkù ìlà wà nínú ọ̀sùn ọlọ́run ẹ̀dá ọlọ́run lóhùn ẹ̀dá náà lóhùn ìdájà náà nígbà tó bá ti pè é. nínú tó ní ìkù sí ìjọ òwúrọ̀ obìnrin ṣùgbọ́n ọba ti ń sọ̀rọ̀ nípa àṣẹ kí ká pàṣẹ ká pàṣẹ fún yàn ká pọ̀ fún yàn tí bá ti ń dápọ̀ àná tí bá ti ń dápọ̀ rẹ̀ wọ́n láì àti ìrọ̀mí tẹ̀lé kò fẹ́ ló tẹ̀lé mọ́. nígbà tó ọlọ́ni ẹ̀wàdúrún lọ́ha wà ẹ̀kọ́ rọ̀tò ọlọ́ni ẹ̀tẹ̀lẹ́ àtẹ̀lẹ́ ọ ẹ̀tẹ̀lẹ́ àti àtẹ́rí wà múlò àmọ̀lẹ́ ìgbàlẹ̀ ẹ̀kọ́ ti bí ẹ̀rẹ́kẹ̀ta kùnú kí ló fi ti kù gbàtọ́fẹ́ tó ti ẹ̀ ó ní àfihàn lọ́ha fíhàn lọ́ha ẹ̀tẹ̀lẹ́ ó ní wà fíhàn rọ̀tò the same sentence ó ti rò fún ara rẹ̀ ó

tí ò wọ́n máa ń pé eléyìí ló ráyìí èyí ò ráyìí ní lọ sí pàǹpà bá ti tẹ̀lẹ̀ láàrin yín àtẹ ẹ̀yìn aláṣẹ yín àtàwọn àfá yín fáwọn òkú onítọ̀ wọ́n fi wọ́n lọ sóòlù gbogbo náà padà sí ẹ̀tọ́ dá padà sí kílẹ̀ náà ni. sọ́tọ́ wọn ti tẹ̀lé ìtẹ̀lé àtẹ àti ara rẹ̀ ẹni náà ti tẹ̀ tàtàlẹ́bì ẹmu lọ́wọ́ nígbà wọn máa ń tẹ̀lé pé èmi nìkan ní kẹ́ ẹ máa tọ́wọ́ pé èmi ní káníkẹ́ máa sì kí ni wọ́n fi tàbí jọmọ́ lọ́pọ̀lọpọ̀ bàjọmọ́ ẹ̀ lábẹ́sí ẹ̀ kèé sọ pé ká máa sì ẹnì kankan kèé lókè lẹ́yìn máa sì ànábì náà kò ní sọ bẹ́ẹ̀ yóò wá wẹ ní kẹ́kẹ́ ní ó tó mẹ́tẹ́ báwa fẹ́ sí ààbò ẹni máa gbé jọ tèmi ẹni máa gbé fún yóò wá jíkẹ́ ẹni náà kò ní tẹ́ni yẹn kò ní àwọn òbí ọmọ méjì wákọ̀ bọ̀ wọn fún ká alá ká àbùdú ìlà ìyá wábìlú àdìmẹ́yìn ìta rẹ̀ dáadáa mú ní ẹgbẹ́ bàbá gbọ́ ìbádà yé wa. àwọn nìkan mọ́nà sí nìkan mọ́nà sí ni pé àwọn òbí ní méjèèjì ẹ ti ní gbọ́gbẹ́ ìdánpẹ̀ ní ìbádà òun ní ìtẹ̀lé ọlọ́run ní yìí ìwọ arábìnrin yìí yóò níjọba tí wọ́n kọ́ láti ẹ̀wọ̀n lè ẹlòmí ò túbọ̀ kọ́ láti pọ̀ tẹ̀lé náà níjọ́ tí òbí wa ní ọgbọ́ lórí ẹ̀lùbá ọ̀ ní tẹ̀lé tòbí dáadáa wọ́n ní àti táwọn òbí àwọn ìyá tó wọ́n wò ẹ lọ wọnú sọ́ọ̀tù lẹ̀ sọ́ọ̀tù Lukman sọ́ọ̀tù Lukman káàdì wọ́n wà ní. ẹ́ lẹ́yìn ìlọ́tọ̀lọ́ lọ́tọ̀ bífọ́ àdáàdà ní olóṣèlú sábà lóṣèlú bífọ́ ẹ̀rí ayẹ́ sọ́rọ̀ ọdún fẹ́ wà ẹ̀rọ máa ń pàdé sáyídà ẹ̀ẹ́ ló máa ń lọ́tọ̀lọ́ ẹ̀wọ̀n sábà lóṣèlú وإن قال لقمان لابنه وهو يعظه ọmọ ìwà nẹ́bí rẹ́sítọ́ sí mọ́nù bá ọmọ rẹ̀ tọ́ tí ti wà fífún ní ọ ya bù lẹ́yìn mọ́ fi wọ́n máa rí láàkó ṣìgbìlá máa ń pẹ̀lú pẹ̀lú ọmọ àwọn tó sọ àkọọ́lẹ̀ kọfẹ̀ ilé ènìyàn kó mọ̀ ṣe dé adásáwọn òbí lẹ́mí ẹtí ní mọ̀tọ́ nípa yìí ó ti sọ pé ẹ̀gbọ́n ọ̀sẹ̀ pẹ̀lú ìyọ́nà ọba èmi nìkan ní kẹ́mọ̀ sí nǹkan tó fi tẹ̀lé fún ni pé kọ́ wá ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kí ni bíbí àmàlàtò ó mú un wà náà aláwà tó pé ìyá rẹ̀ olú rẹ̀ tó ní wàhálà lórí wàhálà ní orí náà lọ́kọ̀ jẹ̀mọ́ wà fi sọ́ọ́lù fi àmì àdìsúkúrú wà ní wà ní dáẹ̀ wà ní wà ní dáẹ̀ ọlọ́wọ́ pé wà ní jádáka àlá àlá àǹtúṣìkà bí ìmọ̀ ẹni sàdáka bẹ̀rẹ̀ nígbà tí kan náà wọ́n fi ìjọba ní kan ṣe sílẹ̀ náà wọ́n fẹ́ fàlẹ́ àtúntò ìrìnà ọlọ́dẹ̀wọ̀ ọ̀tẹ̀lẹ̀ wọn ṣẹ́gẹ́tì báyìí ọlọ́dẹ̀wọ̀ ọ̀tẹ̀lẹ̀ wọn tọ́lọ́wọ́ fi ayé rẹ̀ lẹ̀ fún wa pé ọlọ́wọ́n kan pàrọ̀ jà oníyàrá ìdàbí àti máyà yìí sọ fáwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ oníkàmọ́ lo jẹ̀lìbá fún wọn pàtàkùnbí mọ̀mìnì tó ọlọ́wọ́n bá lọ bẹ́ẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ tó àwọn ẹni tí wọ́n bá kọ́ tọ́ lọ́wọ́ náà ti kọ́ tànẹ́lì ó kọ́ tọ́ láyé tó kọ́ tànẹ́lì láyé ọlọ́run ní tó bá ti gbáàdì kìyà náà tọ́lọ̀ bá darí wọn kọ́ náà lórí bẹ́ẹ̀ gbọ́tọ̀ lọ́rọ̀ ẹ̀ gbọ́ tànẹ́lì láyé ìmẹ́tẹ́ wọ́ọ̀lì yẹ̀kùlù ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní pé yá àlẹ́ ìdáná à ó mọ̀ sí fáwọn lónìí àwọn náà sọ̀kò lónìí وما تيري أطعنا الله وأطعنا الرسول ẹ̀kọ́lọ́wọ́. Ah! Ó ọzọ sí tó jẹ́ pé gbogbo òṣèlú ayé àwọn táwọn ń lò láyé àwọn àwọn tá a tẹ̀lé láyé àwọn aṣíwájú wa àwọn bọ̀dá wa àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ní sàádà ṣùgbọ́n wà fúnra wa náà àpá wa àwọn tá a tẹ̀lé nù fún àtọ́sùn náà tẹ̀lé ìlà wọ́n mí sí ìlú wa wọ́n sọ wá nípa pátá ni wọ́n lè wọ́n tẹ̀lé àwọn alóòtú náà nípa fẹ́ kó bá yẹn wọ́n wá gbọ́ ọ̀tẹ̀ láàrin ìlú náà tẹ̀lé àbáyọ. rọ́bà náà ọlọ́run àwọn oníṣòwò àwọn tí wọn ò tẹ̀lé tọ́tọ̀ sàdébìláyọ̀ sọ̀rọ̀ ọlọ́run wa ò àti ìyẹ̀dẹ̀ káyọ̀ ìjọba àdá àwọn tó ń tó ti wà yìí ìtàlẹ́kọ̀ọ́ ti fún ẹni ọmọ tẹ́tẹ́ fáwọn òbí lórí ìdarí kìámà tó báyìí pé òbí ló sọ ọmọ ìdarí kìámà tí ò ló tẹ̀ síta sí Muhammad yìí gbọ́dọ̀ yìí ló ti àjẹ́ lọ́mọ ìdarí kìámà ọlọ́run àti ìlú ẹni tó kọ nínú ni láti tẹ̀lé àti ọlọ́ọba àti ìlú ìfẹ́ ìlú àdá bá tọ́kù yà wọn lọ́wọ́ tó ń mọ́tò fún mi náà ẹ̀bá náà inú mo ti mọ̀ pé nínú oúnjẹ ìyà lónìí àmọ́ wọn mọ́ mo fẹ́ kọ́ bá ń dọ́kù ìyà tí wọ́n àwọn alẹ́gbọ̀rọ̀ yìí àwọn táwọn èèyàn kọ sí láti tẹ̀lóbi ọlọ́run àkókè àtẹ́kọ̀ọ́ torí bí ò bá padà wá rí ìṣẹ́ náà sọ ọkùnrin èpè tó tẹ́mọ́ rẹ̀ tó máa ní kan tó bú yàn ẹlẹ́pẹ̀ sẹ́ni kan fún ẹ̀wọ̀n sí ti yẹ wọ́n ni ọ̀dájọ́ ẹ̀bá ń dọ́gbù rẹ̀ kí lọ́nà kọ́lù ọgbẹ́ ìgbùnù ọlọ́wọ́ ní gbogbo nǹkan tẹ́ bá ń gẹ́ rí ìyà láyé wọ́n fi ìyà jẹ́ láyé ọlọ́wọ́ ní ẹgbẹ́ rí ìyà òfì sínà ní ẹgbẹ́ fi ولكنهم ولعنهم لعنا كبيرا الله طبعا لعنهم طبعا طبعا يوم الكيري هو مطلق لا اله الا الله مطلق وهذا كلمه لعن لعن طبعا لعنهم كبيرا لعنه صوت فيه والله ما جو كيريو بقى صوت فيه شكرا القسم من المسلمين التي látara kòró lè tó bá jẹ́ pé nígbà tí wàhálà bá bá mi láyé àwọn tí mo rò pé wọ́n lè ṣùgbà mi tí wọ́n lè ràn mí lọ́wọ́ àwọn gẹ́gẹ́ tó ń sọ fọ́fọ́ sáfún mi àbí mo bá bá bá bá pé kòró mẹ́rin kan náà mọ̀lẹ́ mi tí ìyàwó rẹ̀ ọ́ lè fi jìrẹ̀ mọ́ àní wọ́n ní kòró mú ìyàwó rẹ̀ ọ́ lè fi jìrẹ̀ bí ọba náà wọ́n fi ọ tọ́lọ̀ bá fẹ́

ẹgbẹ́ tó lọ́bí tẹ́lẹ̀ pẹ́ kọ́nà bó lọ́bí tẹ́gẹ̀ náà ìyàwó ẹlẹ́ ojú mọ́ ni ó ti báyìí ó fẹ́fẹ́ kanra wọn ó tó fíjì ara wọn bí bá ń darí oko kòró wọ̀ ẹ̀dá kó lè fi bá ẹ̀ka bọ̀ ọdún ní káàdì tọ̀tọ̀ sànú káàkiri àjẹmáyì wàláyé wọ́n bẹ̀rẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ kùlé sẹ́ẹ̀rí kájọ́ lè tún mọ́ ló pẹ̀lú ẹ̀wọ̀n kẹ̀ ó ti tẹ́ táyé nù àbíjámà náà àwọn ìsàfúnra lọ́wọ́ eléyìí gẹ́gẹ́ bí ìsàfẹ́káwò ní abala eléyìí ìṣẹ̀lẹ̀ àbíjámà àpẹẹrẹ rẹ̀ nù àti yóò ẹlẹ́kẹta ó ní nípa ìbámu Rasulillah sallallahu alaihi wasallam kò bá eré dé àná Muhammad gbogbo ọ̀nà tí ẹ̀mí yóò fi balẹ̀ ní ẹni ìgbò ní trust mi lórí ẹ̀ gbogbo bá ní ẹmọ ìjẹ̀gbẹ́ ẹmọ jẹ́ wọ̀nlá ẹ̀ ní àgbáyé sàbáyà lórí wa gbogbo ọ̀nà tí ẹ̀mí bá yẹn sọ̀rọ̀ pé ẹni yìí àti tó bá ní ẹmọ ṣe tó bá ní ẹmọ tó bá ní ẹmọ fọ́ra náà ẹmọ ẹmọ fọ́ra ó gbogbo ọ̀nà tábìlì trust

tẹ́rí ẹni tàbí bá dájú kọ báyìí pé ọmọ àlìjẹ́nà yọ wà láìkò tẹ́ tó lé gómọ̀ tàbí bá dájú pé ọmọ àlìjẹ́nà yọ ó ti wọ́ ọ̀nà kò sí yọ̀wọ̀ ibi tí ọmọ bá tó fi tó tó tó mú àlẹ́bí láǹfààní dé bẹ́ẹ̀ náà tàbí bá ní lágbájá ọmọ náà ni ọlẹ́ ẹ̀kẹ́kẹ́ kò sí ọwọ́ kò sí dára tọ́lẹ́sẹ̀ yóò fi ẹ̀kọ́ lọ́wọ́ náà ẹgbẹ́ fi ní sàkán ẹni kan bẹ́ẹ̀ náà sábẹ́ alẹ́ bùsọ̀rọ̀ bá wà alẹ́ òṣèlú ẹni yẹn gbìyànjú pọ̀ níbi ọ̀rọ̀ ogun tó máa di ogun jẹ́ pé tó lè láyé ogun nípa òun máa ti pọ́npọ́npọ́n ààrẹ wa yá kí yẹn tẹ́lá bá yá níbi tẹ́ bá ń ṣe yìí ààrẹ máa ń yá jù èmi lọ tẹ́ bá mọ̀ kọ́lá mọ́ bíta ní ìṣiṣẹ́ agbára ìyìn ti ẹ̀mí ìṣiṣẹ́ dáadáa ayé ní ìṣiṣẹ́ wa dojú ogun pọ́npọ́n ní wọ́n ṣe fún wa jọ́ wọn sọ̀rọ̀ alẹ́ ìwà jù kú arákùnrin wa kọjá sí ah, ọmọ lọ́kùnrin yìí o wọ́n ti alẹ́ ìwà lọ́kùnrin yìí o àwọn tàbí ìyá wọn yìí o ẹnì kan wá bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ èyí máa bẹ́ẹ̀ sí ọkùnrin yìí lẹ́ni tí àlọ́lẹ́ à ah. wọ́n wá wà lójú ogójọ́ kan ẹni yìí wá ń sọ́ọ́ ó lè lọ́mọ náà ti ní ọmọ náà ní ẹni ìkó ṣe ti fá mùsùlùmí àwọn tẹ̀sẹ̀ yìí náà ní ta ẹwú tẹ́ sẹ́mọ lé lọ tó bá yẹ ti mọ̀ ní akin ọwọ́ dáwà bá ìdáwà bá tẹ́pá ìwọ̀n tó bá jẹ́ akin wọ́n fẹ́ kí adíwá bọ́ yìí kàkà tí ẹ̀yìn ní wọ́n ó kà sí ọmọ rẹ̀ ó kà sí ìbọn kí ló ṣe oúnjẹ mọ́ ó parẹ́ ẹni ẹni tó dáa ọ̀rọ̀ sí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àjọṣe ah anẹ́bí ìlú ní sọ torí pé ó ti wà náà pé ẹni bá fi lè para rẹ̀ ọmọ náà ni sọlọ́ ọba ti tó kílí àjẹ́bí pé ẹgbẹ́sì sáàbí bá ti ní kẹmọ́ ẹ̀fẹ́ ìdíwọ́ bẹ̀rẹ̀ ní ìdájú wájú ìwọ́n tó jẹ́ mùsùlùmí mọ́kọ́ ní ìlàkàyè rẹ̀ nǹkan kẹmọ́ ní ìdí pé tí ọ̀rọ̀ sáàbí sọ yìí

nǹkan tẹ́ fẹ́ mu nǹkan múmu ni kéé nǹkan bá jẹ́ bí òkè tí máa ń bí òòrùn ti pọ̀ níta sọ́kọ̀ àwọn nǹkan tẹ́tẹ́ bí omi ni bí orin ni bí ẹ̀kọ́ bí tí bí gàrí nǹkan tẹ́ fẹ́ mu ní ẹ̀mọ́ ń gbé mu anẹ́bìnrin tí etí bá ti lé sílẹ̀ yìí ẹ́ tó bá kọ́ ọ̀bọ̀ anẹ́bìnrin ẹ̀mọ́jẹ̀kẹ́ ti yẹn lọ bẹ́ẹ̀ o ẹ̀rí ẹni tí ó ní ẹ̀rí bọ̀ wá ta ni ẹ̀rí bọ̀ kẹwàá tẹ̀wàá mú kẹwàá sọ́nù àwọn àgbà yà lópe sinigbó ìyẹ́ ìsànù yẹ ìṣe àwọn tàbí ti tí ọlọ́run tẹ́ ìmọ̀ ń tàbí lẹ́rù bá ní máa gba yóò wáyé bá a ti máa jẹ́ ọmọ lẹ́yìn anẹ́bì yìí tó bá ẹgbẹ́ láti anẹ́bì láwa ìjọba ìdáwọ́ aláṣọ anẹ́bì o èyí tá bọ́ọ̀lù sí lọ́pọ̀lọpọ̀ wa èyí tá bọ́ọ̀lù bọ́ọ̀lù sí wà láì jọba ìjọ burú ni inú kẹ́yìn pọ́ọ̀lù kéèkéé ní pápátá àbí mùnàbìkì yóò mọ̀tẹ̀ lánàbí ẹ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí náà àtàjẹ́ mùsùlùmí àtẹ̀ ń tẹ̀ lánàbí ẹ̀bẹ̀ àwọn bàbá òfin àgbẹ̀ ó ti náà lọ́ọ́ wọ́n ní àwọn sọ́lápù wọ́n tẹ́ bá jẹ́ ní àwọn sọ́lápù wọ́n pa ẹ̀sìn ìwọ̀n àpapẹ́ ma pa ẹ̀sìn bá ti máa ń ra apara akọ́rọ̀pá jẹ̀bú tí ma wà lórí ju àwọn wọ́n ní ẹ̀ẹ́rí inú bí iráyì bí kọ̀ntínà kí iráyì wọ́n rọ ẹ̀sìn wọ́n pa nígbà bá mú mi wọ́n pa ẹ̀sìn lẹ̀ kí náà fi ṣe wọ́n máa jẹ́ tí nǹkan tó bá ṣe wọ́n tó jẹ́ ìlú wọ́n ti rí pé antibiotic pẹ̀lú tánàbí sọ yìí èrùgbé lára ẹ̀sẹ̀ ni òun ló jẹ́ pé àwọn erímọ̀ ìdí ò ní wọ́n wá sí ìwádìí bí ọ̀tánàbí sọ wọ́n àpàdà pé lóòótọ́ ìyẹ́ kan ń bẹ lára ẹ̀sẹ̀ antibiotic ni kọ́dà wọn náà ti ògùn fẹ́lẹ́ pé wọ́n fi ògùn lò wọ́n ti fi yẹ́ gẹ́ ẹnu yẹn sí kí ni mo fẹ́ pàyọ̀ jẹ̀mọ́ ìtẹ́sí ní anything sábàtà náà mi sọ nǹkan tí wọ́n mú sí náà láti tẹ̀lé pé tèwádìí nílé ọ̀rọ̀ pé nínú ọ̀tọ̀

àlẹ́bí oníwà pọ̀ fún àlórí àti ọmọ ìdílé àbìnú òun láyé wá ní ayé òfin lójú lónìí lónìí ayé òfin lójú jẹ́ fáyé olójú gbà ẹ̀ fáyé olójú gbà ayé olójú ẹ̀dàpọ̀ ọlọ́run àtàjẹ́ mùsùlùmí ẹ mẹ́jẹ̀ afọwọ́ kékeré mọ́ ọ̀sán sọ́nà náà ọ̀rọ̀ tálíbà sọ nípa àmàlà ọ̀rọ̀ ni o àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ alẹ́ Muhammad méjì ni wọ́n pé sí àwọn kan bẹ́ àlẹ́bì kan sọ nípa bá a ti mọ bára wa àtikọ́ ni àlẹ́bì sọ ìyẹn mọ̀hàmàláàrí yìí àbí ìjọ jẹ́ àǹfààní tiẹ̀ ó ń tẹ́ ń tẹ́ tó bá ti nǹkan yẹn kọ̀tẹ̀mọ́lì kọ̀tẹ̀mọ́lì nínú náà ọ̀fẹ́ wọ́tẹ́lẹ̀ tàbí àbáyé ọ̀fẹ́ bẹ́ẹ̀wù tàbí àbáyé ọ̀fẹ́ ti gbá tàbí àbáyé tó bá ti ọlọ́mọdé àwọn ọlọ́run bọ̀tà àwọn kan bẹ́ẹ̀ nù àlẹ́ Muhammad tó bá ti wọn ọjọ́ ìjọba jọlọ́run

ó sálánkà ní sí àlìjẹ̀nú ọmọ o tẹ́wájú àlìjẹ̀nú òun àpótí ọlá ló máa dààmú rẹ ó lè ní ọmọ tọ́ lé àgbàlagbà wọn àtọ́ lé ó lè ní ọmọ ìyàgbẹ́ lé ó lè ní kéjì dúkú máa fọ́ àlẹ́ ìdíwá sọ àwọn ó ti mọ àwọn ọ̀nà tí àlìjẹ̀nú ti wọlé sí wa lá bí wàá tẹ́wọ́ fẹ́ sìnkọ́ báyìí sìnkọ́ báyìí ní ẹ̀sìn tẹ́ẹ̀lì gẹ́gẹ́ ní àti òní ó ní ó dín bọ̀dá wọ́n nípa àwọn ọmọ kéré mú lápẹ́gẹ́ ìdí ọfẹ́ wọ ṣòkòtò ọfẹ́ wọ bàtà ẹ̀ẹ́dì ọ̀tún ló yẹ kọ́ kọ́ fún ìyẹ̀jú àti wọ̀ kọ́ ọgbọ́n ní kàbẹ̀rẹ̀ tí máa ọ́ ní tẹ́tì bá bẹ̀rẹ̀ tí ọ̀tún tí wọ́n lọ ní tẹ́kọ́ mọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ alábẹ́bí ló mú bẹ́ẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ pé sáàbẹ́bí ti wá nínú wọn ṣe ọwọ́ tó ti wọ̀ wọ̀ bẹ̀rẹ̀ ọ̀ ní wọn lọ́bí eléyìí lóòótọ́ àmọ́ ìnira ilé kọ́ látara kọ wọ̀ bá ọkọ̀ mímọ̀ níbi ó túnmọ́ káàdìjẹ̀ ló kó sọ látara bẹ̀ wọ́n ẹgbẹ́ wọn rán àjẹ̀ ló sọ lásìkò yẹn wọ́n ní arábìnrin kan wọ́n ka rúkìá fún àjẹ̀ ló kó sí la àjẹ̀ nìkan àwọn sọ̀rọ̀ wọ́n wá bí arábìnrin yìí onígbìyànjú ni ó lò lè kọ́ọ̀bù kí lọ rí kí ló dé tó àti sọfẹ́ lọ mọ́kẹ́ tí ó wò lẹ̀ ó wá ní ẹsẹ̀ wọn ti ó tóbi ọdún mẹ́ta ló mẹ́rin o tó ti nípa káàkiri o fún un ti rádaràdá àmọ́ gbogbo ọ̀nà tí wọ́n fi rí mú orí mú ń bá fẹ́ǹsì lára rẹ̀ ní fẹ́ǹsì ló sì wó fẹ́ǹsì ló yánú kálẹ̀ wọ́n wá dídí ọkàn tẹ́lẹ̀ yóò tẹ̀lé káàkiri náà ni ó wá fẹ́ dídí ọkàn ó fẹ́ wọ bàtà ó kà wá ọwọ́ eh, ẹni tí ó rí bí fẹ́ǹsì yẹn ti sínú òun ló fún un láǹfààní àti wọlé ìlà nítorí kó yá pàdé Muhammad fàdé yá bá lẹ́bí ọlọ́wọ́n wa o ẹ̀tọ́ ayé dáadáa o ẹ̀dá fọ́lọ́ tó bá ẹ̀dá fọ́lọ́ tó yàn lọ́nà ọdún tí wọ́n wọ́n yẹn àjẹkúyà lọ jẹ́ ẹ̀sọ́ bá bù láyé o ẹ̀sọ́ lè lọ àbúdá ìlú ni o ẹ̀sọ́ bá bù láyé o ẹ̀sọ́ lè lù ọ́ ó wá ní sáà rẹ̀ kìlọ̀ fún ọ sọ pé bá gbọ́ mú ló ti ọlú ọlọ́ni ẹ̀sọ́ra yín ẹ̀sọ́ra yín ẹ̀sọ́ra yín dáadáa àwọn ọmọ àlẹ́dí ilẹ̀ yóò kọ́ àwọn tí wọ́n fojúlẹ̀ wọ́n yapa sí àdébìsẹ̀rọ̀ lọ́wọ́ alẹ́wà sẹ́lẹ̀ hàtó sí lọ bá yapa sí àdébì ọlọ́ọ̀dẹ́ wọn wọ́ sí ẹjẹ́ òfin lápẹ̀ẹ́ ẹwà sáájú àdé Muhammad ẹgbẹ́ wọn tẹ̀ láti ọlọ́ọ̀dẹ́ wa lọ níjọ́ táwọn náà ṣe mistake tí wọ́n lo ìfẹ́ lórí kan ọlọ́run ti kọ́ alẹ́ kọ́ ni ẹlógún rúfò ní wọ́n fẹ́ ja ogun tẹ́gbà wò kí ọ̀rọ̀ ogun ni kí sọ̀rọ̀ ọ̀run kí sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ sí gbogbo alẹ́bí wa níbi àwọn títì kan ẹ̀yọ́ lọ dúró sí lókè ẹ̀ gbọ́dọ̀ kú ní lókè títì rí kẹ́ kú mẹ́ ẹ̀wù kọ́jú ẹ̀ gbọ́dọ̀ kú ní lókè pẹ̀lú kí ni títì rí kẹ́ kú náà a máa bẹ̀rẹ̀ kan ọlọ́run bá dé mọ̀tẹ́ gbogbo ọmọ fún ìtàn pé ẹ bò ní gbogbo yìí ọwọ́ kan láwọn gèdè jábọ́ wọlé wọn họ ní ọmọ tí ń lé wọn wọn họ àwọn lu àwọn lè lu àlókè àbí wọn ti dàǹkan lẹ àwọn àwọn ti àwọn tòbí ti dá ọ̀pọ̀lọpọ̀ kan lẹ àwọn tí wọn bẹ ńlẹ̀lẹ̀ táwọn ń jẹ àwọn ń lé àwọn tòbí lọ ní o àwọn kan ti ń ta àwọn nǹkan tí àwọn gègèrè yìí tán kú kalẹ̀ àwọn ń tà wọn ẹnìkan bá lára òkè náà tó mẹ́lókè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ káà lọ́nà káà lọ́nà táwọn kan lẹ́rẹ̀ẹ́

kó wá tó gbé mẹ́ta bẹ̀ lókè. àìgbọ́ sí anábìlẹ́nu bẹ̀ yẹn òun ló fà á tó jẹ́ pé àwọn àwọn mùsùlùmí wọn padà wí ní ogun yẹn mọ́ àwọn olùpadà gẹ̀ẹ́sì wọn ẹni tó ní ìjọkùn yẹn kọ́ni tó wà ní olórí ìdáhùn ìdè wá olùdí mùsùlùmí gbà náà òun wá sí àkíní ìṣẹ̀lẹ̀ tí wọ́n báyìí ó ní kòkòkò ẹgbó rí bẹ́ẹ̀ ah, ogun tàbí ìjà láàrin ìjẹ́límọ̀ àwọn àwọn ìntàṣẹ̀lẹ̀ pé ẹ jẹ́ kí àwọn àkàn àwọn àtàgbọ́ ẹ̀sìn ẹ jẹ́ ká lọ tẹ́ àwọn òsìn ní ẹ̀yìn sábà lọ tẹ́ wọn ní ẹ̀yìn àwọn tán bẹ wájú tán lé lọ sábà ti dé àná ti dé àdílé wọn àwọn ló kọlu tán padà á lè sọ àwọn òsìn sáré wọn bá bẹ wọn láwọn láì tó bínú rẹ wọn bá lọ tẹ̀rí kálábàtà ní tébù mi yìí àwọn tó bẹ lórí mẹ́ta yẹn ti wọn gbà tó wọn wọ́n wá ń pariwo sáwọn tí mẹ́lókè bọ́nà fún mẹ́sàn ìwọ̀n bọ́ọ̀ àwọn kìrìsì jọ mẹ́lókè kan wá mú ọfà kásà jọ falẹ̀ láàrin àwọn èrò ṣe pé bọ́ọ̀lù tẹ́ ti èèyàn márùn-ún ló bá báyàn tó ṣubú àwọn tó ṣubú nípa tó ṣubú lẹ́yìn sáwọn ọ̀dẹ́ àwọn ló ṣubú látara ọ̀ọ́ tẹ́tẹ́ ń ké àwọn sàbẹ̀ tí wọ́n lé tẹ́tẹ́ lọ prọ́ọ̀sì tí láwọn náà wọ́n wẹ́yìn àwọn ilé ìtàbà àbùrùn wọn wọ́n ti rọ́ àwọn tàbí mọ́ra nìyẹn torí pé ìmọ̀ràn táwọn olùkẹ́ ló máa lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìwọ́n tó jẹ́ mùsùlùmí ọ̀la ẹ̀ mọ̀dá wò ewu bẹ́ẹ̀ kò sí ìdí òfin ewu bẹ́ẹ̀ kọ́dà bí ò bá mú yẹn wọ náà ìyẹn lè rí ìlànà bẹ́ẹ̀. àlejò ọgbà ọgbà àlejò sọ́nà àlejò náà bẹ́ẹ̀ bọ́ ẹ̀wù wa tàbí bẹ́ẹ̀ bọ́ ẹ̀wù wa àlejò ní ẹsẹ̀ sísìmì láìkẹ́ tó bọ́ ẹ̀wù yìí gbogbo òun kàn bẹ́ẹ̀ mọ̀ mọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ti wọ́n káàkiri náà ńlá ọ̀rẹ́ tàbí ọ anẹ́bìyẹ bá fi kẹ́ ẹ̀wù yìí ẹ̀tẹ́rẹ́ ti bísínà kẹ́ tó pẹ́wù anẹ́bìyẹ bísínà yìí ọlọ́wọ́ pèsè sẹ́ǹsì láàrin wa tàbí àlùjẹ́ ló burúkú ni ẹ̀wù tàbí àlùjọ tí ìbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Muhammad tó bá tẹ̀lé sáré fún ọmọ èyí tó bá jẹ́ ìmọ̀ràn lẹ́bí àti tó bá jẹ́ àtẹ́ rẹ̀ ipò kan náà lè ká àwọn abájá mọ̀tò ya ìwọ ọjà àti sáré tó bá pẹ̀lú lẹ́yìn níbo náà wọn lọ jọ̀mọ́ nínú kòró náà yìí àlẹ́ mi sọ̀rọ̀ láti one thousand four and forty four years back àbí àlẹ́ mi sọ àlẹ́ سمعتم بالطاعون في عرض ولا تدخلوها وإذا وقعت حرب وأنتم بها ولا تخرجوا منها صلى الله عليه وسلم ìdí kòrónù ti pa kòrónù ogun kòrónù ní ẹsẹ̀ ti fi dín ẹsẹ̀ kòrónù ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ àwọn àti ogun kòrónù àti ti fún wa yẹn. anábì ní níjẹ́ bá gbọ́ pé àìsàn tí máa ń rẹ̀ ọmọ èèyàn tó bá bilé tẹ̀ nílùú kan anábìrin tẹ̀ lé tẹ tó bilé sáré pa àrùn mi yóò fi nígbà mú yín ẹ̀yin tẹ̀ bá sílẹ̀ náà ọ̀bẹ̀ ẹ̀yin tẹ̀ bá wà mẹ́ẹ̀mẹ́ jáde mọ́ kí lè bó rẹ̀ lockdown ẹni tó kọ́ ní káàkiri lockdown níbi kòró tọ́tọ̀ lọ́wọ́ àríwá ìsẹ́sẹ̀. káwá sí pé àwọn tí kí nǹkan ṣẹlẹ̀ ní àárín wọn kí wọ́n gbọ́rọ̀ yìí kí wọ́n lò ẹwọ tí kò dálẹ̀ ipa ìlú kápá báyìí kòró gbadẹ́lẹ̀ àwọn èèyàn kòró tó ti gbadẹ́lẹ̀ àwọn èèyàn ẹ́ náà tí ó kú àwọn tí èlú kú mọ́ sí bẹ láyé wọ́n ti fún ọ́n kàtẹ́ ẹ̀gbọ́ ààrẹ sàtàrà rẹ̀ mọ́ ebi ń pa àwọn ẹ̀dùn lé ìyá ọlọ́ọ̀ ni ibi àdìsí kan ló tó fẹ́ mọ́ tó láì kan ló wà nínú àhámọ́tò kápítẹ̀lé ẹ̀wù báyìí bá ti sinmi lónìí gbogbo táà ń jẹ́ tí wọ́n ń jẹ́ ọ̀rọ̀ túnú ayé gbogbo ayé ni kò sí kọ́bí tí ó kàn ó wà fẹ́ẹ́ sí wọn ìbá ti náà rí bẹ́ẹ̀ o tó bá fẹ́ẹ́ sí ní ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà kan kan ti lọ́gbọ̀n pé ní ẹ gbọ́dọ̀ ìgbà kẹ́ni kankan jáde kó ló pé ẹ gbọ́dọ̀ ìgbà kẹ́ni kan wọlé ibi tí kò parí náà nìyẹn lórúkọ bẹ̀ láíláí wọ́n lẹ́bi rí àpẹẹrẹ rẹ̀ wọ́n náà kọ́ńtì kankan wọ́n súnmọ́ ibi tí kìíní tẹ̀lé àwọn kọ́ńtì yẹn kò mú wọn wọ́n èyí ti kọ́ńtì ìwòsàn kò mú wọn kí lè bí ó mú wọn wọn ò kú bá dúà wọn torí gbogbo ọ̀rọ̀ ti ní ẹkú bá dúà ni lẹ́nu bá tí kò ló tẹ̀lẹ̀ yìí fẹ́ tó fáwọn ẹ̀nà kàrí ẹ̀rọ kọ́kún láti ó kàrí láti ní mílíọ̀nù ló ta kí wọ́n rọ bàbá nàìjíríà ẹlẹ́kùnrin láti sábà bá di wá kú wàláyé wàhálà ní wàhálà ní wọn nàìjíríà sí kùránì òfin jẹ́ ni ẹ gbọ́ kùránì ìlú fà láwọn ìgbẹ́sọ̀mọ̀ wọn sọ lọ́kàn ìgbẹ́ni ha sàlẹ̀ kùránì àlàjábà ìtàwọn ní báwí kùránì náà ń fi sí sòfin fún yí pé ẹsẹ̀ yìí ẹmọ́sẹ̀ yìí kọ́dà ní sọ́tọ́ bá sọ́tọ́ òkè tọ́bá sọ́tọ́ òkè òkè òkè nǹkan rọ́lù kùránì náà pé mọ́jẹ̀lẹ́dẹ̀ ọ̀njẹ́ mọ́jẹ̀ báyìí ọ̀njẹ́ ìdí mú sọ́rọ̀ sọ fún wa fún olè máa ń sáàkì àìgbọ́ kùránì yé àwọn sọ́jọ́ ń bẹ tàdúrà á àdúrà fún ni iṣẹ́ ẹgbẹ́ ṣe ni pé kí ni ọlọ́run ní a ṣe kí ni òkú Saudi Arabia ni mbójú ọlọ́run wá lórí ilẹ̀ ayé lónìí Saudi Arabia bí wá àwọn ẹni ọlọ́run tó ń tẹ́kù láyé wọ́n bá tó parọ́ tó fi kan mí fún olóńtẹ́kù sí alẹ́ Saudi Arabia ló tẹ́kù láyé kára lónìí báwọn ẹni ọlọ́run wá wọ́n ti máa pọ̀ pẹ̀lú Haramain Haramain àwọn ìlú tọ́lọ́ tó jẹ́lu àgbèwọ̀ méjì ńláńlá mẹ́ta níbẹ̀ láyé méjì mẹ́ tàbí ló wà àwọn ọ̀n pẹ́pẹ́ ìbádà tẹ bá ṣe nílùú ti yí ẹ̀ lè fi wé ìbádà tẹ bá ṣe láwà yọ̀ méjì inú ọ̀rọ̀ mẹ́ta ti bẹ láyé méjì mẹ́ Saudi Arabia ọlọ́run kọ̀ nígbà wọn yóò táwọn náà táwọn náà apply àdé sí èyí tẹ̀lé ayé wọn bàtísà ó bí bọ́dé ń tẹ̀lé òfin ọlọ́run bá tó gbogbo ayé lọ àti ìsìn wọn lóhun táwọn náà ti lọ́kùnrin àtàwọn ẹgbẹ́ ni wọ́n ti ó àfẹ́ nítorí títà nípa ìpè tẹ́ lọ́wọ́ àti sọ̀rọ̀ bá àlè ọ̀fẹ́ náà kìí ṣe ìkẹta ní tí ó kékeré mú àwọn èèyàn ti fi ọwọ́ kékeré mú àti láìta wà lónìí wà láìta àti ìlú yóò sì máa bàjẹ́ àwọn àwọn táwọn sọ yìí àwọn làwọn ṣe wá àti ni àwọn làwọn ṣe wá àti ni ẹnì kan tó wà sí rẹ́díò wọ́n tẹ̀ sí àwọn fàtúnà bọ́ yìí wọ́n a ẹtí kan ti àti kan ti súnà gbọ́yé àdúgbò kàfàrà àwọn èèyàn o àdúgbò kàfàrà àwọn èèyàn o because ẹ wọ́n lẹ́tọ̀ yìí mo gbọ́ ní friday lọ yìí friday tó náà mo gbọ́ kọ́ntínítọ̀ lè tọ́jú ní ìjẹta yìí ẹ má ti àdúgbò náà gbọ́yé àdúgbò náà kí kàfàrà àwọn èèyàn ẹ̀wọ̀n ti pé àfáà ni wọ́n lọ ká sí láti mọ́mọ́nà buhari òun náà o gbogbo tí mọ́lá bọ̀ wá gbogbo náà ẹgbẹ́ sọ́nà ní kékeré èyí tẹ́ ìlànà tẹ̀ yìí ṣòkòtò ó là ń bẹ́ mo ní yé àtẹ́sọ́nà ọba fẹ́ràn kò nígbàgbọ́ yé ẹsẹ̀ rẹ̀ ṣòkòtò bẹ́ẹ̀ ṣòkòtò bẹ́ẹ̀ nínú mẹ́sẹ̀ tó lè kàfárá èèyàn ṣòkòtò bẹ́ẹ̀ wọ́n sì ní gbọ́ yé o àríbẹ̀ẹ́nu kọ́ ìgbẹ̀rún lè kọ́ ti àríbẹ̀ẹ́nu bí a sọ́dá àkégbé ẹ̀ tó gbọ́ èyí àwọn ẹ̀dẹ́ àdá àrùn wọ́n ti di kàwárí jù lọ́sọ̀kò tó lè kàfàrà èèyàn ọ̀pọ̀ ọgbọ́n táǹkọ̀ yé mi sokoto mafia àgbàtẹ́ nǹkan ọ̀rọ̀ tí mo rà bò hà ẹni mẹ́ta pé ẹni bá fi lè kórìíra nǹkan kan mímọ̀ jẹ́ àbíyí Muhammad sallallahu alaihi wasallam fọwọ́ káàkiri náà inú sáà lẹ́gbàá mú ẹlọ́kùn ó yàtọ̀ sí yóò dé o àmì ilé àwọn ẹ̀lọ́kùn wo lónìí kẹ́nà ọkọ̀ ìgbàna ọmọ àdúgbò wa sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ pé ní ah, àwọn kéré kan tẹ̀lẹ̀ pé bá tẹ̀lẹ̀ ti gbọ́ súnmọ̀ ilé ni ilé ah, wọn wò pé <laughs> ìwọ́n gbọ́ súnmọ̀ yìí tó pé àwọn ìwọ́n mo ti èbísọ̀ wọn fẹ́rẹ̀ ní wọ́n rán bá ẹni tí sọ̀rọ̀ yìí mọ́ra sáàbì ẹ̀ tó pé kò sí fẹ́sì di áàlù sẹ̀sẹ̀ láàrẹ̀ ní òfin orun mọ́lẹ̀ ṣòkòtò òkèríkẹ bọ́lọ́mìnì yóò bá lọ́wọ́ gẹ́gẹ́ sí sí kò yóò máa jẹ ọmọ aláfọ́ tó jẹ òkúlé wọn náà ó lè mọ́ sí àfẹ́sọ̀ ó lè mọ́ sẹ́kọ̀ọ́ àmọ́ lè jẹ́ òun wá ní ilé wa pé ìdúnà wo ni wọ́n ń ṣe ìdúnà wo ló yí ọ àmọ́ ní túnà yé ìdí sọ yé túnà yé òun náà mọ̀ sí kábírù bẹ́ẹ̀ lẹ̀ ọ̀ràn yẹn ni kò lè sákòórùn gbọ̀mọ́ tó yé bẹ́ẹ̀ náà kò lè tako ṣòkòtò ṣòkòtò ẹni kọjá púpọ̀ tẹ́ kò lè tako pé àlẹ́bí ẹ̀mọ́ gbọ́ mílíkì ní sẹ́gẹ́rì yìí ní sì ń gbọ́ kò lè tako pé àlẹ́bí ẹ̀mọ́ jẹun òkú ní sẹ́gẹ́rì yìí ìtumọ̀ kó bọ́ fún ẹ̀yẹ́ nù àmọ́ àwọn ọ̀dọ́kọ́lọ́ bí mú wá kọ́dà pé ẹ̀mọ́ ẹ̀sẹ̀ ṣé òfin gbogbo kọ́dà bẹ́ẹ̀ nìyẹn bá ń ṣe bọ̀ ó kórìíra rẹ̀ ọwọ́ káàkiri gbèsè lẹ́tọ̀ọ́ lápẹ̀jú ìṣòkòtò tó ní ìṣòkòtò ìlà tó máa bọ́ kékeré mú yìí tí a bá ní ìṣòkòtò rẹ̀ pọ̀já púpọ̀ tẹ̀ àṣòkòtò rẹ̀ wà ní ìṣòkòtò sáà but ó kó ìrìn àṣòkòtò ń dẹ́nu fúnra rẹ̀ gèdè ilé tọ̀ sábàárẹ̀ sí ń tẹ ṣòkòtò mẹ́lẹ̀ but ó gbà pé àlẹ́bí sọ̀rọ̀ máa wà lọ́wọ́ sára nípa ọ̀dà kọ̀ọ̀kọ́ ìṣẹ́lẹ̀ kò sápò ọ̀rọ̀ lẹ́bí lórí ẹ̀ ní tí kò mọ̀ sọ pé sọ ọlọ́wọ́ bìrọ̀ àrùn lọ́rùn kìrìsìkìsì ó lè bọ́lọ̀ ti mọ́ kẹ́lẹ́sẹ̀ ló àti gẹ̀bẹ̀rí yàmọ̀ síra wọn kọ́lọ̀ náà lè mọ́bí àrẹ̀ jẹ́lá kìí àmọ̀ torí ẹ̀ èyí lè wọn náà torí pé kò fi ìsòkòtò lẹ̀ tó bá ti wọ́n náà wọ́n jọ sí lẹ́bọ̀ èyí sọ̀rọ̀ bẹ̀rù tó èrè wọn látàrí alátàlẹ́bí wọ́n wá ní ṣòkòtò tí àníbìtọ̀ ọlọ́wọ́ ẹlẹ́wọ̀sẹ́nà tó rí àwọn sórí sàábẹ́ tí ń lọ tó pè é oníwá orí abúlẹ̀wọ̀n ọmọ oníwá àníbìnú mẹ́lẹ̀ àní àníbì máa o táníwọ̀ yìí tó ní anàbùlá àníbì náà fábùlá yìí àníbì fẹ́ ta lórí ogómi pẹ̀lú ọkọ̀ rẹ̀ ní ìtumọ̀ ọkọ̀ rẹ̀ ń jẹ́ lò ó ní anàbùlá àníbì tí ń kún sápé lóòótọ́ ẹrú ọdún náà ni wọ́n tọ́ pé ara rẹ̀ ẹni máa ń yí àbùkẹ́ ní iná wọ́n tọ́ jẹ́ àdé yìí sápé lóòótọ́ abdullá ni ọ ẹrú ọdún ni ọ lóòótọ́ tọ́ fi kírun sápé wọ́n tọ́ jẹ́ ṣọ̀ẹ́bù náà ẹrú ọdún ni ọ tọ́ fi ń gbáwẹ̀ fàdífà ìzára tó tánà bí sọ fún un ẹ yá padà lọ́sọ́fì ó ti fà ẹwọ́n sábà bí sọ àdébí ní tó gbọ́ lókè bí ẹ̀ àwọn yẹn ni wà lẹ́bí ilà ẹ̀yìn mo ló parí alẹ́bí ilà àǹsọ́ ti tàkẹ́ ọ̀rẹ́ ìbọn kéré múnú alẹ́bí ni dájú mo ló gbọdọ̀ dé ó wà bí hadith mi alẹ́bí ni ìdáyàrọ̀ sí muslim ti àǹsọ́ ti tàkẹ́ bí ẹ bá jẹ́ mùsùlùmí ọkùnrin gbogbo báwọ̀ gbogbo báwọ̀ lẹ́wù ìdájú mo ló yẹ kó dé àdínsọ́ yìí àlejò ní àmọ́wò falahara kò sí ẹ̀sẹ̀ fún tẹni tó jẹ́ ò bá dé ìjà ojúgun ó wá wálẹ̀ ó wálẹ̀ ó wálẹ̀ fáá ó fi dé àárín kókó tẹ̀lé kò bọ́ sáré kókó tẹ̀lé àníbi àmọ́ wọ́n mọ afan mínàlì kàbẹ́yìn ní mínàlì ìzáà fi náà gbogbo ń tọ̀ ẹni tí bàjẹ́ mọ́nì ẹni tí bàjẹ́ tí tó kò fún ẹwà fi lè bọ́ sáré kókó tẹ̀ pẹ́rẹ́ ẹ̀wù rẹ̀ bọ́ sáré kókó tẹ̀ àníbi ní wọ́n náà wàláì ìyẹn ni wọ́n náà tó ń sòkòtò àlẹ́ mi ànábì ò bá wà dàdébẹ̀ bó ṣe rí nìyẹn òun àbọ̀ kéré mú tó rí tàbí ló ṣe ẹ̀wọ̀n ni abáwí náà abáwí náà ẹ̀ẹ́n tòkòtò rẹ̀ ẹ̀wú ẹ̀wú rẹ̀ ẹ̀wú rẹ̀ ìmọ̀ ọgbà ẹ̀kọ́sẹ̀ ẹmọ́ ma ka eré àti báwọn yẹ̀mọ́ abáwí ti fi gbàtà lórí sọ̀rọ̀ tòkòtò lọ́wọ́ tẹ́gẹ́ òyàlá níbi gbéraga kí ìtumọ̀ ìgbéraga kéde pọ́pù lóbi gbéraga mẹ́rin ìgbéraga ní pé àlọ́ ti gbọ́pẹ̀ nǹkan yóò da ọdún wáyé sí lórí ẹ̀ ìgbéraga mú ẹ máa bá bákú sí ti abákú sáré sọ pé abákú sí jẹ́nà ọmọ àrídẹ́ làbá fi kéèsì ayé kan kéèsì ayé méjì kéèsì ayé lẹ́ta làmẹ́rin sọ́mọ́ lọ́wọ́ àlùwọ̀sán náà níbi tí ilẹ̀ tí abákú yóò máa jẹ́nà yìí abámi wa ń sọ ọjọ́ tó ń gbọ́ ní tí abámi ìgbọ́ tó ń bà lẹ́rù láwọn ọmọ ẹwọ́ abámi wa ni wà nẹ́bí ẹgbẹ́ kan nínú ṣòkòtò tèmi ó sọ pé wọ́n ti gbọ́ sẹ́yìn tẹ́lẹ̀ pé ṣòkòtò mùsùlùmí kò ìgbà gbogbo tẹ̀ abámi tó bá wọ̀ òní tàbí wa fi kún bẹ́ẹ̀ ìyàlá níbi ìraga ló tún wá mú abámi sọ̀rọ̀ yẹn tó bẹ́ẹ̀ kó ti bọ́ tẹ́tẹ́rẹ́ ní kékeré máa ṣe é nínú máa ṣe bẹ́ẹ̀ náà ó wá ní àmọ́ kan tó wà ẹgbẹ́ kan báyìí nínú aṣọ òun wọ́n lẹ́bi ọ̀dọ́ ní máa ń wọ́lẹ̀ tòun ti bẹ́ẹ̀ bá ti ń wọ́lẹ̀ owó ti kiri ó ló máa ń ka sí òkè bá ti ń wọ́lẹ̀ owó ti kiri owó ti ka sókè bá ti ń wọ́lẹ̀ owó ti ka sókè sáà bá ti gan tìbí wọ́n ti ẹni ọjọ́ ọ̀rọ̀ ọdún yá wọ́n pa ọdún sọ́ọ́sì ẹ̀hún gbẹ̀kọ́dé ló mú mọ́kànlá kọ́mẹ́tẹ́lẹ́ ìgbóyàn àìsàn ọ̀rọ̀ tó tọ́ lè fún ẹnu pé bá wọn kanlẹ̀ tàbá bí òun kanlẹ̀ ó ní bí bá ti ń kanlẹ̀ ó ń kanlẹ̀ yìí ó ń ká sókè ó dá pẹ́bá wá rí bẹ́ẹ̀ sáwà dá ju àbúlẹ̀ ọ̀rọ̀ wọn rùn tánà bí i tó sì gbé mọ́lẹ̀ ìlú bẹ́ẹ̀ so jẹ́mọ́ ìlú ẹ̀fà ọ̀bẹ̀ lè dá mọ́tò fọ́nà balẹ̀ wá ẹ mẹ́jà fi ọwọ́ kéré ojú kéré ọ̀rọ̀ àti Muhammad wọ́n báyìí ẹ mẹ́jì kí ẹ̀ ti sáà ń ṣe kójọ wá lójú tí a sọ̀rọ̀ ẹ̀bẹ́ súnà ní ẹ̀bẹ́ yẹn ní òtí ẹ̀fẹ́ súnà yìí abẹ́ ìlú yìí ọlọ́run alára ni ó ó ti fa ààrùn mímọ yorì ní tó bá wù mí dá lára aláàlọ́ ẹni tí wọ́n pẹ́ kò ṣe súnà yìí tó jẹ́ mùsùlùmí ọlọ́run lè fi àánú rẹ̀ bá lò gbogbo àkọ́kọ́ bí kéde sílíkò kéde kúkúrò máa fíyà ni wọ́n ọlọ́run lè ká lẹ̀ fún

máa ní kúlù múlíkù lòun òun lọ́ba tí fọba jẹ kò sí àrà tọ́nà ọ̀pọ̀ lè dá àwọn tí wọ́n ń dá àláyé àwọn ẹmọ́ àmọ́ ìlú ọkọ̀ ọ̀fẹ́ ìtẹ̀lẹ́ ní ọ̀kan yìí ó ní tẹ́tẹ́ ẹyọ ọ̀kan nínú gbogbo tí àlẹ́bìtàn fáwọn àlẹ́wọ̀ sẹ́nà tọ́lọ̀ sọ̀rọ̀ sí ẹ̀ọ̀kan yìí ọlọ́run fi dédé bọ́ọ̀lù lẹ́yìn ọ̀ tọ́lọ̀ bá fi dédé bọ́ọ̀lù ní pé ẹnu ẹ̀ọ̀kan náà ọ̀ sì jẹ dédé ya rẹ̀ nípa àbúkálì bẹ́ẹ̀ náà àmẹ́ tí wọ́n mú pé gẹ́gẹ́ ni ọlọ́run lè fi àtúkọ́lẹ̀ tó bá ti pọ́tù bá lù kò ní jẹ kankan mú ìyàwó tó lè láti àkìrọ̀ ọ̀nà ìṣẹ̀yà àlẹ́bì sọ fún wa o gbogbo tí òun bá ti ní kàn yí dáadáa ní dáadáa ní ẹ má fojú kéré rẹ̀ ẹ má fojú kéré dáadáa tánà ìgbà wọn fún yín bẹ́ẹ̀ náà lẹ gbọ́rọ̀ fojú kéré ẹ̀tẹ̀ àlẹ́bì sọ fún wa sọ́nà àlẹ́bì ẹni bí orin bí àwọn tààrẹ ìbí kan àlẹ́bì ní iná àdáyì àdàbà ẹ̀rọ àwọn èdè wọ́n jẹ ìyàwó báyìí lọ tààrẹ àlẹ́bì máa ọlọ́run ti mọ̀ bẹ́ẹ̀ àwọn méjì sáré méjì wọ́n jẹ ìyá ńláńlá lọ́wọ́ yìí alẹ́ni wọ́n máa yọ àdàbà fìlìkìlì èyí wọ́n jí àlélẹ́rí kèéjì ẹ̀dẹ́ ńláńlá o èyí tẹ́yọ̀ ní kàkúrò ní tẹ́fẹ́ ṣeré ni amma hada yẹ́mù sí ní nàrí gbogbo lọ ń dè ọ̀rẹ́ ẹ̀há ọ̀kúnlẹ̀ ọ̀dún gbogbo ẹ̀ gbogbo tọ́nà ló fi ọ̀nà ọba àwọn pamọ́ lọ́tọ́ àmọ́ tí wọ́n kàn ájọ gbígbọ́ kù sí náà ni tó wá fojú bí orí kọ́nà lè kó lè kó fún ọ òun náà ni nàmí ìmọ̀ òfófó aláì ọ̀lẹ́ ẹ̀ tí ìbẹ̀tí bá wọn náà bá wọn nínú tí wọ́n ń fa ìyá ló tààrẹ ìfún yàn òfú mẹ́mẹ́ ẹ wọ́n lè kejì yìí bó bá tọ̀ kéé ṣe kéé sábà tó bá tọ̀ kò ní kàkúbì ìtọ́ ni kí ẹmọ́ ní kàkúbì sọ pé ìdọ́dún òṣèlú sọ yìí tẹ́ ń tàbí lára tí kò tàbí lára kẹta bí ó kẹta kẹta sí yẹ́mẹ́sọ̀ náà ni yóò ti fún mi ní dájú wà àníbìnrin tó sùn ló tó sùn ju ìyá tààrí lò àwọn kẹta tẹ̀lé kàkú àlejò àti náà tàbí ọmọ ẹbá ń já ẹrù làbínú wọn bá bá ní ìjẹ làbínú àlejò wa ńlá sí ó wá kéré kan ó kó gbọdọ̀ sáré lẹ́yìn àwọn ìdábẹ̀ ní ìdákẹ́ tó wà nábi èwo lewé tọ́ fún kíbọ̀ ló sàárè nílé àrídì àlọ́gbọ́ òyìn àti àbẹ̀àbà ọ̀mà pẹ̀lú sàárè pẹ̀lú àwọn ewu kíbọ̀ yìí tó bá wọ náà ni o àmẹ́bí ń bá wọ náà tó bá wù ú ó lè ṣe ya àwọn méjèèjì ní kúkú yẹ kò ní yóò kọpẹ̀ àgbàtọ́ ah, ní ó ṣe kúkú yẹ ó sọ pé ẹlọ́pùn ìwó ló wá fí ẹnu dájà rẹ̀ wọ́n lẹ̀fẹ̀ ẹ̀síù rẹ̀ tó ó kúndé àwọn ẹni ọmọ ẹmọ ní àlẹ́wò ó kéré ó tóbi nùsà ya sàárẹ̀ ọlọ́mọdé ní àjẹ́ ọ ìyàtá nẹ́bí o máa ń sọ̀rọ̀ gbogbo bàbá bẹ́ kírun anẹ́bí ò lè kírun kọ́kọ́ mọ́ sọ̀rọ̀ ya sàárẹ̀ ọlọ́mọdé ní àsàárẹ̀ ó kéré ó tó péye jẹ́ o anẹ́bí ní tó bá wu ọlọ́run ó lè tèyàwó fúfú yẹ ẹran agbọ̀n tó bá fẹ́ fúfú yẹ ńkọ́ ó ní mọ́ lóòmì ìgbàtàwí ò bá gbẹ̀rí o tó bá tẹ fún yẹ pa fún wọn tí ó fi jẹ tí ó fi jẹ wọn tí táwọn ibà ti jẹ pẹ́ kílọ́bù wọ́n tó bẹ̀rẹ̀ ló bá yìí rẹ̀ ordinary ordinary pé kèé ṣe pé àdúrà bẹ́ẹ̀ ṣe ń tọ́ sí sábà o kèé tó ṣe pọ̀ pọ̀ kò ní kàkúbì tọ̀ ordinary pé kẹ́ńtò fún náà ni ọgbọ́rọ̀ ẹlẹ́ha yìí ọ̀túnbọ̀ hàn hmm, àmọ̀rẹ́ mọ́ ó àmọ̀ rẹ̀ mọ̀ yóò máa tó yóò máa tó ìdí ìdí náà mú ẹwu àgbákò tó fàfún so a gbọ́dọ̀ fi kankan kéré inú ọ̀rọ̀ ọlọ́run àbúrò àdébí sọlọ́lá ọ̀rọ̀ àdébí sọlọ́lá pé ìsọ̀bá yóò dá káwé kó dáná mi abiyẹlẹ ọba igi ọlá anúkà sálẹ̀ mi mọ́ni wa alẹ́kùn àgbọ́yé wa ọ̀rọ̀ àṣírò aláìláìlọ́lá wọ́sọ̀lọ́lọ́wọ́ aláìláìlọ́ mọ̀fẹ́lẹ̀ wà láàárín àbíyẹ السلام عليكم ورحمة الله وبركاته Number one, number two, number three, four, five, six. هذا غالي بير يا يا أخوانك نمبر السلام pa sọ̀rọ̀lọ́ ọ̀tọ̀lọ̀ Tí àjẹ̀mú náà bá wọ̀ ẹ̀ lára náà, kó ara náà bá padà pọ̀ náà, ó lè tún èyí náà kúrò ní ẹgbẹ́ tó padà ní ìlú èèyàn tó lọ fẹ́ràn ìdájọ́ rẹ̀ nínú kẹ̀rí àláwò ó lè lè ìyàn lóòótọ́ bẹ́ẹ̀ fọ́lọ̀ tó ń tẹ́rí náà ó lè lè ìyàn sí kúfúrú ọtí èdè ẹ̀dẹ̀ kúfúrú bọ̀ ìdájọ́ rẹ̀ nínú kẹ̀rí à pé ó da èèyàn sí àkáàf ó fẹ́ wọn mọ́lẹ̀ tí wọ́n pàtẹ́lẹ̀ fún onítẹ̀tẹ̀lẹ̀ òun ni Imam Muhammad rahimahullah ta'ala ìgbà táwọn fi ń kú àyà fàlìyàzà lẹ́dí ìnà ìkọ́ọ̀lì fún àwọn àmọ̀ náà fi tẹ́ lójú débi dá ìrìnsọ yìí ó ní fìtínà tọ́wọ́ bá ń kọ ẹ mọ́ rò pé ayé òkun mọ́ o ó ní kó jẹ́ kókó tó fìtínà tó máa fi à fìtínà tó ṣírí fìtínà tó kúfù àwọn fìtà ló lè kó sí ẹni tí àlìjẹ́ bá kó sí la ó lè dìbò ìdílá dára rẹ̀ nígbà tó lọ sọ títí ìfúnná lọ́pọ̀ sí lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ ló jẹ́ ah, nǹkan tẹ́lẹ̀ ní ẹ̀gbọ́ ẹwà tẹ̀lẹ̀ lébọ̀ ẹ̀tẹ̀lẹ̀ abánilọ pẹ̀rán kí ló tẹ̀ wà pẹ̀rán ẹ́ ó wá kú lérí ẹ̀ máa dá káàkiri tẹ́lẹ̀ sí ìpìsí náà lálẹ́ but à ń sọ pa kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀rí àná tẹ́lẹ̀ sí pé ìdájọ́ ojú láwọn ẹgbẹ́ kí ni ìdájọ́ kí ni pé ìdájọ́ kí ni fẹ́ bí yóò bá sí nǹkan yẹn láyé akọ ọlọ́run ní yẹ yíyan tó kókò sí tí wọ́n ti àmọ́ ewu mẹ́fọ́ mo kàn fi sọ láti ká gbàgbọ́ yé ìṣẹ̀rí àlẹ́ ká dẹ̀ mọ pàtàkì ìṣẹ̀rí tàbí ìṣẹ̀rí tàbí ìṣẹ̀rí tàbí ẹni kọ́ wa ẹni kọ́ wa. Báwo ló ń bọ̀ lórí? ẹni. Now, if you want to go on, I want to go back to you. Àwọn olóògbé máa ń fi ìwà rẹ̀. Wọ́n á tàlé ìwà bá ń tàlé ìyá tó di òkú lọ́wọ́. Bí àyùkú bọ̀rọ̀. Ilé ọ̀gá kọ̀ọ̀rọ̀ ẹjọ́ bá gbogbo pọ̀lá mú lọ gbogbo pọ̀lá mú lọ́wọ́ tuntun náà ọ̀gá àti gbogbo pọ̀lá mú pàtẹ́ ìwé tó ti ta ní ọ̀gá kí lẹ́yìn èyí tó ń tó lọ wà nípa ìpínlẹ̀ ìpín ìlú ọ̀gá wá sí tó bá dọ̀la tó ti lọ ọ̀gá púpọ̀ pọ̀ lókè ọ̀gbìn ọ̀gá. Ìlàtọ̀lá kẹrọ, ọlọ́jà àpapẹ́, lára àwọn àgbóyé tẹ́ ká sọ ọ́gbàtà ń sọ lọ́wọ́ nù pé àwọn ọ̀sán ń bẹ́gẹ́ pé ọlọ́run ní ẹ̀gbọ́n ṣe kàn yìí àlébì ní ẹ̀gbọ́n ṣe àwọn èèyàn wá fún ìyẹn wọ́n ní ìyẹn ńlá débẹ̀ pé kọ́lá tó ẹ̀lẹ́ gbàgbé lẹ́nu yẹn tọ́lá wọn yóò gbọ́ owó gbá ní lámùnù òkèrè ẹlòmí ògbó yẹn wọ́n bá lè mú kú nìkan ní ló fi sọ àgbọ́yé àti gbọ́yé burúkú ni ìlànà òfìrà ẹ̀kọ́ túnmọ̀ pé nígbà lè ìnira ní bọ̀dé tàbí pé bí lẹ́bí mẹ́rin ó yàtọ̀ síra wọn lẹ́bí mẹ́rin ó láti lápẹẹrẹ méjì ní ti pé tí a bá lẹ́ sí lẹ́bí mẹ́rin ọlẹ́bí pẹ̀rẹ̀ méjì pẹ̀rẹ̀ méjì ọ̀sẹ̀ ìlàmọ̀ ìgbé ní àwọn lẹ́bí mẹ́rin ní tí wọ́n jí tẹ́lẹ̀ kejì lọ pé ọkàn sọ́nà ni ó ní wà báyìí lọ́la ọ̀gá tó máa sáàkì ẹnìyẹn pẹ̀lú lẹ́bí mẹ́rin rẹ̀ kò ní bí mọ́ rẹ̀ kò ní bẹ̀rẹ̀ kankan tó tẹ̀lé wọn bẹ́ẹ̀ kọ́lá kó sọ́mà lẹ́bí mẹ́rin ní ìyá àgbáyé òdébẹ́ Yíkọ̀ pé eh, lọ́wọ́ jẹ́ adájọ́ gómìnà fọ́ ọmọdé Nàìjíríà lẹ́gbìmọ̀ ìjẹ̀ ó ṣe ọlọ́wà ní àmẹ́rì rẹ̀ kan tó ṣe yẹn ọlọ́lá ló fi yà rẹ̀ jẹ́ ìgbẹ́ni tó ọba tó lẹ́sìn lónìí ló fi yà rẹ̀ jẹ́ nǹkan tó wá burú jẹ́ lẹ́yìn lọ ẹbọ ni ẹbọ burú jẹ́ òun ló bìtẹ̀ láàrin fámílì yasin yasin ahmed abdulmaya gbàtà àwọn abújá ìgbàtà wọn fún wọn wọ́n fi sínú wọn wọ́n fi sínú ẹ̀yà wọ́n ní kó bú ọlọ́run tó gbé lẹ́wì ìyá jùtọmọ lọ ọmọ ní gbogbo àtìlámù bá àfi àti ìṣẹ́ sílẹ̀ sílábájá èyàn jẹ́ àbá kò ní kí lẹ́wì pé ìjá àbá rẹ̀ kó wá ju ìta nímọ̀ tó kùn kò túmọ̀ rẹ̀ bí àwọn àti ìṣẹ́ sílámù àti ìṣẹ́ sílámù níbi òlẹ́yìn bẹ̀rẹ̀ kò túmọ̀ rẹ̀ o ìmọ̀ ni ìyá àti bàbá ojútọmọ lọ àwọn kúlérí ojútọmọ lọ́rùn ee ọmọ ní kí n jẹ́ bẹ́ẹ̀ ọmọ àtẹ̀sẹ̀ ní kò tẹ̀ ó tẹ̀ tẹ̀ sọ́dí tẹ̀sẹ̀ níwájú ọmọ ọba bàbá ọ̀dọ́ta ní sọ sáréjọ́ lọ wọn wọ́n ń sọ́wọ́n nípe òun ti rí kọ báyìí pé kúfù lòun ṣe yìí àníbi ní ṣe bí àníbi nígbà tó ń ṣe nǹkan yẹn lọ́wọ́ báwo ló ṣe rí lẹ́mì rẹ̀ ìtàjẹmù lọ́mù bóò ló ṣe rí tó ṣe lẹ́ni tí ó ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kọ́nà tó sáàkàrà tààrọ̀ pé ìyá ẹlẹ́gbọ̀rọ̀ sí báyìí ọba ẹlẹ́gbọ̀rọ̀ sí báyìí ó yẹ káàmà àlàyé fún ìdàmí wà ìyẹn lè ṣe táwọn òbí yẹn tẹ́lẹ̀kẹ́ yẹn ṣe tọ́lọ́ sí ní kéèkọ́ sí bọ̀tìgbà tó ṣe nǹkan ẹyẹ ó ṣe ń ṣe ọ̀jẹ́ ń ṣe ìfẹ́kàwọ̀ ìlú sí kan bínú sí mi tẹ́gbẹ́ lè yóò lè pàtì kanu bọ̀tí ó ṣe tó kòkò lágbára lọ́dọ̀ wọn àjẹrẹ̀ àmú rẹ̀ àlò rẹ̀ àmọ̀léwé rẹ̀ kò yàwó ìwọ́n ti yàrá ẹ̀kọ́ lẹ́rẹ̀ fún ọ̀sọ̀ ìbá because àwọn ìwọ́lá fíkíù là ń sọ yìí ọ̀sọ̀ ní fíkíù kí ni kọ́ńtẹ̀ kí ni àgbọ́yé ní bẹ́ẹ̀ àdídì làbọ̀rọ̀ bọ́ kí ni àgbọ́yé ní bẹ́ẹ̀ àìkọ́ ẹ̀ làbọ̀rọ̀ bọ́ àwọn ìwọ́n ti gbọ́ yìí lọ sẹ́kẹ́tìrì ọ̀rọ̀ fíkíù náà sọ yìí o ìsáàjẹ́bẹ̀ bọ́ọ̀lẹ̀ ilẹ̀ bọ́ọ̀lọ̀ kàrẹ́ jẹ́rí fún ní àgbà ah, tó ń ṣe kan yẹ ní òun kọ́ alábìlórí tán wà láàrín ìdájọ́ mẹ́rin alẹ́bìnrin tó bá tó di jọ́ mi ànábí ò sọ pé bá ti jọ́ mi ọgbọ́n ọgbọ́n oníbíwé advice yẹn lórí ẹ̀ ẹ̀sẹ̀ wà sí fúnlé ìlú àlẹ́mú méjì kó mu tó bá fi jọ́ mi àti sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́lá ìfẹ́ ẹ̀dá ní pẹ́kẹ́ tó ti rú àti pé bá ìpàdé pẹ̀jọ fún tó bá ti jọ́ mi tó bá tún ní kọ́ ṣe irú nǹkan tó ṣe yẹ tó bá rí pé tó tún lè yọ́ mẹ́rin àdébìnrin ibi kẹ̀sí kò túmọ̀ pé à ń mọ̀ rẹ̀ sí fúyẹ́ lọ́kàn àwọn èèyàn tẹ́rí tí ń fa àtàṣádù kẹ́yọ̀ ní àfẹ́kiri yẹ fúlọ́ wọn yẹni oun tó kúrò àwọn kọ̀wárí jùlọ tó ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wo láká ìdọ́mẹ̀ níyàn ni àwọn tí yẹ kó wọná àwọn kọ̀wárí jùlọ yẹ kó wọná kíni tó pé àwọn kọ̀wárí wọ́n ti fi òfin kankan lẹ́lẹ̀ pé àwọn nǹkan táwa bá ṣe táwa bá ṣe lágbẹ́nà yẹn sí yàrá kò gómìnà tó rùsùlámù àmọ́ sí àǹkámi ìṣòro àwọn àwárí bí kí òfin ti dáa pé àwọn òfin ti rẹ̀ àwárí òfin ti dìnnà àwárí òfin ti débi irọ́ àwárí òfin ti débi ìmọ̀ ọtí a sì dáwọn tí wọ́n jẹ́ tàbí dánwó tó tó wọ́n ti sọ nílẹ̀ kúkú in tó tó wọ́n ti gbé òfin ọlọ́run fò níbi tó wà gangan lọ́rùn fún ìyàjẹ́ lérí so ọkàn ní èyí ó wò pé sọ́kàn ó dùn mọ́ yín lọ́kàn gbàdán sọ nínú yín dùn bẹ́ẹ̀

àmọ́ ọjọ́ ìyáma pẹ́sẹ́kù láàrin ní ilẹ̀ kan jẹ́ ṣe yóò ẹ̀yìn ilẹ̀ ṣe o àmọ́ àkúrẹ̀ bá ti kúrẹ̀ sí ìrọ̀lá òjìṣẹ́ ọba wá ní ọgbẹ́jọ ní orí àjẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbà orí ìdájúgbà ní kókà àwọn aláàbẹ̀ yóò lọ fáwọn ẹ̀kọ́ ok ṣíkìmọ̀ <laughs> eh, kan túnmù ṣíkìmọ̀ ní nínú àwọn ọ̀nà tó pé ẹni tẹ́ ń bá tọ́ ń tẹ́ ń bá sọ ẹgbẹ́ kó yé dáadáa bẹ́ẹ̀ni tí ẹni náà bá tẹ níbẹ̀ ọ̀nà ọba sí ni o ẹlòmí yàpọ̀ tó bá lọ́rùn èyí ẹni sọ pé tó wá ti bàbá ní tó wà fọmọ rẹ̀ ẹ̀mọ́ tó lẹ́lọ ìjáàbù ó ní ìgbà díẹ̀ ní ilé ìmúlọ̀ ọ̀gbọ̀dọ̀ ló ń kó dání ilẹ̀ pé kọ́dà ọ̀rọ̀ pọ́ọ̀tù ayé wáyà yìí náà oníkọ́mọ́lọ jalè ọ́ní ẹ̀yìn oníkọ́mọ́ jalè sọ́ọ́rí ìwọ́n oníkọ́mọ́ jalè ọ̀jẹ̀ ti jẹ́ kò ń sí bẹ́ẹ̀ ọmọ oúnjẹ nìyí yóò jẹ́ ní òfin ayé kan lábá ló fi tọ́ tó wà nísìnyí so ìtẹ́lẹ̀ àwọn ti ní pé àwọn fẹ́ ẹni òbí ló pé ní òkúnlẹ̀ lápòjú ẹni sìn wọ́n dá kíkúnlẹ̀ fún ẹgbẹ́ ní ikùn ọ̀rẹ́ lórí àmá ìyà tí bá rí bẹ́ẹ̀ ilẹ̀ jẹ́ ohun èyí títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá pé ìyà ọlọ́run ìyà ọlọ́run ìyà jọba láti ẹ̀wọ̀n kan ìdáhùn sí ó jìnà Ibrahim ìgbéra rẹ̀ ìtẹ̀gẹ́sì àlúwẹ̀ ẹwọ àhámọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ fìyàn sí àhámọ́ láàrín kàtíkàn pé mo lè fi àjọ ó sọ ní ẹlòkúdé ibi tí ó lè fi ọ́ nígbẹ̀ ọ́nà kan lọ́gbà ló ọwọ́ pọ̀ ní freedom ìnira ni káàrẹ̀ fún ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin life ìpèsè àdúrà tọ́tọ́lọ́ bí ìbá mọ́ ti ń jẹ́ ìyọ̀ náà tó nígbọ́rọ̀ tó pítọ́ ní kun amẹ́bíyà èyí ò jọ ní o tí ẹ bá fi lè kun bẹ́ẹ̀ àtẹ̀ntí ẹ̀kún fún àti pé èyí ò jẹ́ èyí ò dúró pé ìlú kun náà ni èyí ò dúró pé ìlú kun náà ni sókòrò ní sàmànà wa wọláwù tààlà ọjọ́ ti lọ jẹ́ ó fi lè máa wọ́n dáná ìbéèrè ti di ọjà bọ̀ ìṣe tí mo ní bàbá ṣe ní mo wò ó pé bóyá ó ti mọ̀ wọ́n fẹ́ pé ìgbà tó fẹ́ béèrè béèrè pé tó bá tẹ̀lé àfojúsí torí ó rẹ̀ pé ara àwọn ọ̀rọ̀ táwọn ilé àwọn olóògbé kánú àwọn fámílì àti ìṣòro àwọn àyè ìṣẹ̀lẹ̀ ẹni yẹn jẹ́ àgbàlagbà sọ́bà yẹn wá fún ní ìwò pé ó jẹ́ àgbà kàdáríkà omina àlẹ́fún àlẹ́bí bí kúbà kúbà wà yìí náà wọ́n ti ní káwọn tí wọ́n àgbàlagbà ni àwọn bí ọlọ́ àmà yìí ni àwọn afáwà tó bẹ́ẹ̀ yẹn lọ nínú ẹni yẹn wá ti sọ àbà yẹn bọ́sẹ̀ ẹni yẹn sọ àbà yẹn lọ́wọ́ lórí sẹ́kẹ́tì nìkan wàtí wá sí kúkà fẹ́ àbúlé àbúlé àbá ó wá abúláwà fẹ́ gun ẹṣin àti fẹ́ gun ẹṣin ó wá bá abúlá ìgbà ìjànà ìlú bí lápòjú lè fi mú sí dàgbà tó yìí tí wọ́n bá òdó ibà kó fẹ́ gun ẹ kó fẹ́ wọ mọ́tò tí wọ́n bá òdó àti lẹ̀kùn mọ́tò bó ṣe rí náà lójú náà kí ló bá wọ pé ní à ìdẹ́tẹ̀ síbẹ̀ àyà àgbàlagbà àbáyọ̀ wọn kò lè pe kàdáàlì máa fà wá بين كذلك أمرنا أن نفعل بآل بيت النبي صلى الله عليه وسلم بين ذلك أعطى بخمية النبي أبو مولى الشيء kálukú ló ní ìwọ̀ àwọn àfáà ní ìwọ̀ tàbáníká wọn tí àfáà sọlótọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dára lálẹ́ lónìí tó dára lálẹ́ lónìí àátẹ́ lè sọ pé látara ọwọ́ tí àwọn àfáà fi mú wa ni àti tẹ́sán àlè blé mu wọn ẹ̀kọ́ tàbí kọ́bọ̀ ó láwọn tẹ́jà tán fún wọn pé àwọn tẹ́ lọ bá àwọn tọ́rọ yẹ ni o yìí yìí wọ́n ni náà tẹ́lú fún wọn jù ẹ̀mọ̀ ọ̀rọ̀ fún wọn ẹ̀rọ̀ fún wọn ẹ̀rọ̀ fún wọn ìrírọ̀ omi òun làwọn ti gbọ́lé kí wọ́n bá ti gbọ́lé àwọn kan lẹ́kọ̀ọ́ ọmọ asán ló pẹ̀lú wọn tí wọ́n lò kúrò kan ló pẹ̀lú àwọn ìyá àwọn kan lẹ́kọ̀ọ́ àwọn tí wọn ò ní ẹ̀kọ́ tí a bá tọ́kọ́ tí a bá fẹ́ sáà bá sọ̀rọ̀ kọ́nà tí gbọ́nà láàbá ìlú òkèlà ní láàbá o èyẹ́ tẹ́ báyìí lọ́pù ìfẹ́ bèbèrè kò tí tó burú kẹ́ẹ̀yà padà bọ̀ tí káà jòkó bí a bá bá ti fìdíkó nǹkan láti rí pẹ̀lú àwọn olóṣèlú wọn jọba lápẹ̀lú èyí tó sọ̀rọ̀ ní mo gbọ́dọ̀ fún àbá lẹ́wọ́ tí wọn kádàlẹ̀ kàtùsà àwọn àbá ìlú ìlọ́mù wọn ará ìdíje wọ́n ti fún mi ní ìwọ̀n tèmi nù èmi náà gbọ́dọ̀ fún wọn níwọ̀ àgbàlagbà pé náà àgbàlagbà ìlú ṣé wọ́n wá bẹ́ẹ̀ dìde mú wọ́n rìn yóò yí abẹ́ gbọ́dọ̀ lọ́wọ́ mi wá ní fún mi fún mi mọ́ ṣẹlẹ̀ dìde so nǹkan tó dáa náà ni Islam kálukú ní àpọ́nlé kí kálukú wa mọ àpọ́nlé ara rẹ̀ but lónìí àfa fi ayọ̀ ìmọ̀ mo ti lè gbé ọ̀rọ̀ mo ti lè yí aṣọ anígbọ̀nà wà ní àtúkọ̀ àwọn àwọn ènìyàn ọjà ló ti fi ẹ̀fọn àgbà ìjọba lẹ́yìn sí bàbá wa ti fi àwọn àti ìkú àrùn bàbá bàbá bá dé ṣètò bàbá rẹ̀ bí àwọn àbá ẹlòmí ọkọ̀ ẹlòmí ọkọ̀ ẹlòmí ọkọ̀ ẹlòmí ẹnìkan máa ń bẹ bàbá bá dé ẹnìkan náà dé fún bàbá àbí àtúkọ̀ fún bàbá àbá wọn gbé wọn gbé láti bẹ̀rẹ̀ wọn bá wọn bàbá lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan bá lọ pàtàkì tó bá ń bà á lọ́wọ́ kán sálámà lásán ìwọ̀ kan ti wọlé ìtàn ọdún bá bà á lọ bàbá ní bá àbá bà á lọ́wọ́ àtọ́lékè bẹ́ẹ̀ ni ti wà pàláì kò yíra má dáa bó ti lọ́wọ́ kú lọ́wọ́ ìlọ́wọ́ ìwọ̀ bẹ́ẹ̀ afẹ́lẹ́mọ̀ túmọ́lẹ̀ a ti ti kí ẹgbọ́ yé tó ẹnìkan sọ̀rọ̀ kan jí o ní wọ́n sọ̀rọ̀ àwọn àgbàlagbà àwọn àgbàlagbà apá nílẹ̀ Yorùbá pàtàkì jọ pàtíkúlárì nílọrin ẹgbà òkèèrè yìí fún ìtàfà àgbọ́ ní àìdàgbọ́yẹ ń bẹ lára rẹ̀ pé ní èyí tàbí pé látàlàgbà náà ń bẹ nù wọn o ẹni tí èjì súnmọ́ ẹgbì wá súnmọ́ra wọn tẹ́bẹ́ ni wọ́n mọ́ tó wínú òun ló jẹ́ pé mo gbádùn ọ̀rọ̀ sí ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ tán ní àpẹ́bá bá yọ́ sọ̀rọ̀ dọ́pọ̀ erikutu erikutu erikutẹ lẹ́bàbọ̀ o àwọn ọ̀rọ̀ mìí bẹ́ẹ̀ ẹ̀kẹ́ máa yẹ kẹ́ pọ̀ sí ọwẹ́ fẹ́ lómi bí kọ́jà lómi ẹ̀wọ̀ pàgbàlagbà ló tẹ́wù ni lẹ́bù tó ti wà láká ilẹ̀ bí ọmọ pìnọ́ọ̀tì ní ẹgbẹ́ títì ẹ̀ bí ọmọ pìnọ́ọ̀tì ní ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn lọ gbàgbọ́ yẹ àti ìfọ́jẹ́lẹ́ gbọ́gbọ́ yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ọdún oṣù kẹ́yìn jẹ́ pé ẹni ẹ̀rọ yàtọ̀ ẹni jàre sàbádà náà ẹni jùgbọ́n pé ẹni ara tó jẹ́lá gbàlagbà báyìí pọ̀pọ̀ inú inú

ẹni tí èjì rẹ̀ fún èjì rẹ̀ èmi ń gbọ́ lẹ́nu ẹni tí pọ́fẹ́sọ́ akọ́lẹ́dẹ́ sọ fún ni bàbá Abdullahi Abdullahi wọ́n ti pẹ́sọ́ lọ́pẹ́ lọ́pẹ́ lọ́pẹ́ lọ́pẹ́ à ó kà kéré tó wá ní ó jù wá lọ wọ́n ti pẹ́sọ́ lọ́pẹ́ lọ́pẹ́ ó kà kéré tó wá ní ó jù ẹni tí wọ́n rò pé ọjọ́ èrè náà mọ́ra yín tó ẹ̀ ọlọ́pọ̀ sàmọ́ná wa tó kálukú ló ní ìwọ̀ ẹfọ́n àfà ẹfún ọlẹ́wọ̀n wọn ẹfọ́n àgbàlagbà ẹfún ọlẹ́wọ̀n alẹ́bìnrin kò sí lára kò sí lára àjọ ní alẹ́ Muhammad àwọn ọmọ kékeré níwọ̀ ẹni tí ò bá fún ọmọ kékeré àbágbàlagbà rẹ̀ tí ò fún níwọ̀ ìbéèrè ọ̀kan tó lágbára yìí èyí tí pè yìí èyí ìkòmí kò mú pè yìí kò sí béèrè ẹjá gbájú wọlé lẹ́yìn àfà bá fi àlejò làfà ẹjí káfà ẹni ìlú Thank you ok àbáwá bí ọyẹ́ ẹ̀wọ̀n ní Thank you.

àwọn kìíní yẹn ó ń fún wa ní problem tó bá fún àbówò nínú dáwà ni alimọ́sùlá àwọn alimọ́sùlá tájẹ́tì àwọn tájẹ́ mùsùlùmí àbáwọn tó bá jẹ́ olùgbòkè ó ní pé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì rí reaction wa èso rẹ̀ láwọn wò èso rẹ̀ ni ó bí káfíyè tó tí ó bí èso burúkú ni tó bá lẹ́tọ̀ọ́ àdéhùn lóòótọ́ ẹgbẹ́ jẹ́ christian ẹgbẹ́ jẹ́ kékeré

ẹ̀yìn wọ́n ti fi àwọn lóṣù náà sọ́wọ́n ní lọ wà láì tà láì mo fi ọlọ́run fúra àti ọmọ àgbẹ̀lẹ̀ wa ní owó ọ̀dọ́ ẹ̀rọ òbí wọn afáǹkùn lónìí ni wọ́n lọ bí wọ́n wò tẹ̀tọ̀rọ̀ àti àtọ̀rọ̀ òun náà fọ́ gbàgbé fi yé àtọ̀rọ̀ bàtẹ́ pé kébèrè ni wọ́n tó sáàbù lọ́pàá àti ìbùn wa ó ti mo fẹ́ mú díẹ̀ bá lọ so kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àti ká lọ sọ́dọ̀ àwọn òbí yẹn káwọn òbí yọ̀ọ̀dà kọ́ ló fà àwùjọ tí wà ò bá gbòrí ẹsì tí wà ò sí délẹ̀ sákòtẹ́ ti ti débẹ̀ ni kò sí ìgbà tó burú rẹ̀ tó wà mọ̀ sọ́nà sí pé ìgbà tó lọ sí tẹ́lẹ̀ tọ́lá ṣe ṣùgbọ́n kò sàmọ̀nà wa àdìgbò ọmọ tí wọ́n bú ẹ̀sì ìbẹ̀rẹ̀ ẹ̀lẹ́ ẹ̀fẹ́ kọ́ àwọn òbí kọ́kànlá àwọn òbígbọ́ inú àìgbọ́ inú ìgbẹ́ tọ́gbà fún ìsìlámù ṣẹ́gẹ́ ti sí èyí tó bá bá tẹ́yìn ìjọba ẹgbẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ àwọn ìfọ́kànlá àwọn pẹ́kọ́ fọ́mọ wọn ní oyún wọn àgbọ́lọ sí kọ́ọ̀tù wọn á bèèrè àfà pẹ̀lú sọ ìfàk ẹgbọ́n ló jẹ ẹ lóòótọ́ àkọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọn akọ àrẹ ti kọ̀ ní kọ́ọ̀tù ṣéwù jẹjẹrẹ àwọn mọ̀kádà àwọn náà ti ní fún wa ẹ̀ sáwọn abá rẹ ní ìyọ́nà sọ níbo mùsùlùmí olóye so nǹkan tákùn lè tó kọ́ bá ìsìlámù rẹ̀ lọ bọ́lọ̀ bá ti ní kó lè rí jùmọ̀ títí títí tí so tí ọ̀rọ̀ ti ní bí ìjọba rí ti já ọlọ́run kàmàrà tó bá yẹ kó wá ó padà wá fáìsì wọ́n fẹ́ fẹ́ nígbà tó ìsìlámù rẹ̀ wọ́n fẹ́ fẹ́ á padà ráwọn tí ó sọ nínú àwọn tán jẹ́ ẹlẹ́sìn wọn náà tán jẹ́ gẹ́gẹ́ ẹ fi lè pàṣẹ ti ìsìlámù ẹgbẹ́ tó náà ló ṣe ẹ̀ẹ̀kan yọ ọlọ́mọ lógún ẹ̀yọ́ ọmọ àwọn àti wọn ti bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ pé ó fẹ́ kírísítẹ́nì báyìí náà ọmọ ẹ̀ náà wọ́n ti lọ sódà wọn bí rẹ̀ ah, ẹ̀yìn lẹ́mọ̀ ẹmọ ẹgbẹ́ ẹmọ sọ̀rọ̀ ẹlẹ́bàtí máa ń ṣe ẹlẹ́bàtí máa ń ṣe ara yín ẹmọ lọ ẹ̀kẹ́ mọ́ dé ayé rárá tọ́ àmọ́ bó tẹ́ẹ̀bàtí máa ń ṣe ara yín ẹlọ́mọ́ ṣe gẹ́gẹ́ bí nìkan wọ́n ti wọ́n ti wọ́n nígbà ẹ̀rù yẹn olóyìn wọn oúnjẹ ojú dáadáa ọlọ́run tààlà ìṣọ́ wa tẹ́lẹ̀ bèrè sí yìí kí làwọn kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ìka pé ó ṣe ìgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léèrè ṣe pé àṣẹ sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ mọ́lábẹ̀rẹ̀ wọn lọ́tọ̀ bóyá láti fi èyí tá a tó bọ́yá rẹ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ní ṣàwàlìkẹ̀rẹ́ kí ni àwọn nǹkan tó lè sọ̀rọ̀ di káàkiri ó pọ̀ èyí tí ìkẹ́nà àfa ẹ̀rẹ́gbẹ́ àfa àlùmọ́nẹ́jì àwọn sọ̀rọ̀ wọ́n ní àti ti kèfèrí láwùjọ wa lónìí wọ́n ló simple àfa ti sọ̀rọ̀ yìí kì í sáfà nàìjíríà o àfa àlè lárọ́ adídẹ́sì ti yé wọn ní o ni wọ́n ń sọ ọ̀rọ̀ báyìí nígbàtí ọ̀nà máa sọ máa tún bá gbílẹ̀ Yorùbá kí láwọn àtàwájẹ́ àwọn afá Yorùbá àmì tó bá rí ìṣẹ́ sí àwọn Yorùbá kọ́kọ́ lẹ́kọ́ ó ní ọ̀nà láti kó Islam kẹ́ẹ̀dá kàkáfì yìí ó ní ó rọrùn púpọ̀ ó rọ̀ ju tẹ́tìbọ́ kò tẹ́ jẹ́ lẹ́bàá rẹ̀ bọ́bá ń gbọnu sí tó bá rọ̀ bẹ̀mùbẹ̀mù tẹ́fẹ́ yóò rọ̀ láti jẹ bí kúfù bí àti kó sínú kúfù kó sì rọrùn tó láwùjọ yìí kó sì rí nìyẹn nígbà tó ìbára dé nàìjíríà kọ tí ì bá ṣe àlìjáàl àmì àlìọ́dọ̀ rìjáàl ha àwọn tá à ń bá gbégbé tèmi ni wọn tí ì bá ṣe pé nǹkan tí ìṣẹ̀lẹ̀ àfihàn náà pé pé àṣùrù wàlùmọ̀wá rẹ̀ tó fi kalẹ̀ ni

tó pé ó ti kó sí abẹ́ pé ń fi àyà ọlọ́run ń fi sí yẹ̀yẹ́ ń fi àyà ọlọ́run ń fi ń sàwẹ́wà tó pé tó gbà ní pẹ̀lú bìrádì mẹ́sìlì kéèsì nǹkan tó dáa ló fi wé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ dáradá ó wá fi bìrọ́bì bìrọ́bì kúl àwùjọ bìrọ́bì olówó àdúgbò ọ̀rọ̀ dáradá ọ̀rọ̀ kiri ọ̀rọ̀ tó sọ ní káàkiri ni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ pọ̀ ni pẹ̀lú òkú ọlọ́rin sára ìrìn mo láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa lọ láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́yìn ṣẹlẹ̀ kẹ́yìn so àwọn ọ̀bẹ̀ lágbo mẹ́wàá so àwọn parí ní agbo mọ́kànlá àbọ̀ so wákàtí kan òun làwọn tí wọ́n ti jẹ́ kọ́mẹ́tì láti mú kí àwọn lòna àwọn náà tọrọ ọmọ ọmọ sẹ́yìn sí bóyá sáwọn àti ṣe pé àti tá a bẹ̀rẹ̀ láwọn tí wọ́n o kìí ti agbo tó láwọn yẹn ti lágbo mẹ́wàá o so àwùjọ àbẹ̀rẹ̀ láwọn tí wọ́n o ẹ ẹ máa máa tó tá a lò níbi ibi tá pẹ̀lú gbọ́nà àmínú gbogbo pàtàkì kan àwọn oníṣẹ́ àkẹ́lẹ́ ọ̀sọ́dọ̀ bá wọn alẹ́ ní ìlú rẹ̀. kò ní lọ obìnrin. ó sì fẹ́ ìdìbò ẹ̀mẹ́rin bá ti súnmọ́ tó àdínkù tí sẹ́ni ẹ bá wà tẹ̀fẹ̀ ìfújú tẹ̀lé bá wà. iná là ń sọ lápẹ̀jú ẹni tí inú fámẹ́tì wà ní ìdínkù tẹ bá débẹ̀ ẹ fẹ́yàwó ní fúláyì ní ìlú alẹ́ yìí ẹsẹ̀ wá lè gbé afọ́báwà bó ní ìgbàgbà lápòjú ní ìsìn tó àwọn ẹlọ bá bàbá a ní ẹlọ bá bàbá èmi ò ní tẹ́ abẹ́ mi ó ti lẹ́ni tí àwọn fámìlì mi sọ pé ẹni báyìí wò lè lọ́ba tó bá ti sọ náà ní sẹ́lẹ̀dìtì sọ́mọ̀ kálukú wọn lọ ní òfin kára lọ bá ìyẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ kankan lé wọn ta ó sì fẹ́ẹ̀lì irú ẹni irú ẹni kò tẹ́lì bá dì náà tó bá dìbò nínú wọn mọ̀lẹ́bí pẹ́pẹ́ ẹni kẹta wọn táwọn lọ́bá ní dáńgbà lọ́bá tó fẹ́ táwọn fún yẹmọ ìmọ̀ lẹ́nu pé joseph gbogbo lọ́bá joseph kẹ̀kẹ́ tẹ́lọ́pẹ́ lọ́bá tó wà nísìnyí lágbájá wọn lọ́bá wọ́n sẹ̀rọ̀ sí mi kò sẹ́kọ̀ lè mí irú ẹni tó bá fún ẹni bá bẹ́ẹ̀ mọ̀lẹ́bí wọn kò lè lọ́bá tó bá jẹ́ tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ó lè fẹ́ ní bí oníṣẹ́ni ẹni òun lẹ́nu mú sọ ní o àti bó ti súnmọ́ wọn tó sẹ́kẹ́tì bó ti súnmọ́ wọn tó ọlọ́run dára àmì wọn nípa àríkà àwọn obìnrin wọ́n ti àwọn obìnrin wọ́n ti àwọn obìnrin èmi náà ti sọ́kà jẹ́ kó kí òun bẹ́ẹ̀ kò láwọn dára wọ́n bá yẹn ṣe náà ìbéèrè tó ń béèrè yìí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó ju agbára tèmi lọ òun ni pé wọ́n ní pé èèyàn lè sọ̀dá gbogbo bá lọ́nà tó lè bá ń ṣe online tẹ́bàtí ń tẹ́rin sọ́fẹ́ gbogbo ẹ̀ èyàn sanwó èyàn sanwó tí dàbẹ̀ wọ́n á sanwó fún yàn Owó tó mọ̀ fún wa ẹgbẹ́ bí béèrè àti ìjọta ní ìgbèrè ìgbọ̀n parí yàn. Ah, ẹlẹ́ẹ̀kejì nípa fúlàmù tí nìka tí àwọn oníbí yàrá coordinate àbí tí ẹ̀rì àtẹ́lì rẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn lè àtẹ́lì rẹ̀ tí wà ní sèyí lápòjú ní sèyí ọfẹ́ fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ alákòókò wà ní sèyí ọdún bídà láti fẹ́yàwó àwọn ti ní ìmọ́mọ́ àwọn olóso yìí àwọn ìdílé àwọn àfá ṣàwọn náà coordinate yẹ ṣe tó sọ ní pé ìyàwó àtọkọ kò ní coordinate kò ní àtẹ́lì program àtẹ́lì jẹ́ ìyẹn rẹ̀ náà ẹ́ àtẹ́lì but ó dì fẹ́yìn ní tẹ́mà ṣe mẹ́ nígbọ́ta bá ti pé wọ́n tẹ̀gbẹ́ jẹ́kẹ́ tí ó fẹ́ kú díẹ̀ káàtó ìyàwó lè dìde mẹ́ ọkọ̀ lè dìde mẹ́ àwọn tàà gé èèyàn wọn náà lè dìde hátìta yẹ fún gbàfí àdó ti bọ̀ yìí tàbá pé ó ti mẹ́nu fún mi ọ̀rẹ́ rẹ̀ ti sọ́run áfẹ́kẹ́ lè yìí áfẹ́ padà síbi èdè ìgbòkú wa padà tó bá lè gbé ìmàlè múdàmọ́ gbé ìmàlè sílé yìí òfin ẹ̀gbọ́n kí wọ́n á ṣe mọ́síláàpù pé àrọ́mù ni kí ìwọ̀n níbẹ̀ yóò ní olè wúlò pé èyí olè bíyànjú fẹ́ ọ láti kó táwa yìí ju ọ̀dọ̀ àwọn ẹni bíbí àyínà lọ tó àti kó táwa yìí máa bá ṣe sọ pé gẹ́gẹ́ àfáwọn àgbà rẹ̀ ṣùgbọ́n ọ̀la òjò àìlá wọ́n ní ìtẹ̀mí tẹ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ìtẹ̀mí méjì náà ní ibi táwọn àwọn ní àkọ́kọ́ àálò tẹ̀mí maka báwọn ní àkọ́kọ́ ṣe lò á sì lò tẹ̀mí mọ̀dúnà so ìfẹnumọ́ká ó ní tẹ́ ń lò nígbà tí ó ti dàgbà lọ́wọ́ yìí ẹtí ẹ̀kọ́ ló mọ̀ léla ẹtì mọ̀ léla ẹtì mọ̀ nípa àdá ni ìṣẹ́mọ̀dí náà di òmìnira bóyá ọlọ́dọọdẹ àbí Islam àti sunna nígbà Muhammad báyìí lọ sọ́dọ̀ náà mo ti sọ mo ti pọ̀. Èdè ilé fún ìfún mẹ́rin tó kọ́kọ́ lọ́kọ̀ ìyàwó olóòrì ilé fún mẹ́rin tí ò tó bẹ́ẹ̀. Ìkàrí tábàlẹ̀ tí ò tó bẹ́ẹ̀, àákàrùn-ún ẹni yẹn, mímọ́ ni rẹ̀ fúyẹ́ ni sẹ́gẹ́dì tètè bá máa lẹ̀ ká iná yẹn kú yẹ kú yẹ káàtó níbi tán ṣòkò tó ló yẹ kó tó yẹ kó nù kó nù oṣù náà tó wọ́n láti ká lára àwọn Friday so a sọ́ọ̀mù yẹn so ọlọ́run náà tó fún sọ́ọ̀mù ní prógámù yẹn prógámù àpàṣàrà fún mi so ẹni pè àwọn náà ṣe prógámù yẹn so tó bá lọ travel tó bá dé onímọ̀dé kọ̀ǹtínú wọ́n níbi àdẹ̀wà tó dì náà so ọlọ́run ti ní kòrò ní ó lọ́rùn mi so tó bá dé ọ̀rọ̀ kọ̀ǹtínú tí wọ́n